وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى تقدر لينا lẹ́yìn tí ọ̀dọ́ ọpẹ́ fún Allah tí a ṣe ọ̀sọ̀látò fún ọ̀nàgbà Muhammad sallallahu alaihi wa sallam abẹ́lọ́ pé ládàá sọ̀látò náà kò máa bá wọn ara ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyam lẹ́yìn náà a máa tẹ̀síwájú bí idhnillahi ta'ala nínú àlàyé tírà umdatul ahkam tí a máa ń gbéyẹ̀wò ní gbogbo ọjọ́ ìní àmọ́ ká tó lọ afẹ́ fi àkókò yìí bí ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala fún àfà kan inú àwọn àfà nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá yìí kó níṣiríṣi sínú nínú àwọn àfà tí a sì máa irú àfà tó ní kálukú jẹ́ tá a sì máa iṣẹ́ tó ní kálukú náà gbé dání. ìjẹ́ni kọ̀ọ̀kan bá wá ń ṣe nínú àwọn àfa àti ìjẹ́ni kọ̀ọ̀kan bá jẹ́ nínú àwọn àfa yóò mọ júwe àwọn àṣe kan tá a máa ṣe pẹ̀lú wọn. ẹlòmíì níwà rẹ̀ ti rí níṣe rẹ̀ ti rí lọ́rọ̀ rẹ̀ ti rí yóò máa hàn pàtàkì jùlọ pàtàkì jùlọ ìjọ títàn bá dé ìjọ kíní ìjọ títàn bá dé títàn dé bá àfa àkànlẹ̀ yorùbá yìí tán ló kọ fadilatu sheikh alhaj abdulghani abutu. رحمه الله رحمة واسعة àfáà ni wọ́n lè yorùbá tó ló kọ́ àfáà tó sì ti pẹ́ ibi à ń ti wáàsí ni wọ́n wọ́n bá léyìn òun ní wáàsí àfáà òun ni wọ́n. kò wá kọ́ mọ́nù irú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí kò kọ́ mọ́nù kó lè lè ti yàtọ̀ sí. Si afẹ́ torí àwọn aláṣejù kan sọ nǹkan kan mm-hmm. aleykum salaam wa rahmatulah ìdí ni pé ẹ̀mọ̀ kí mo mọ́ sábà sọ̀rọ̀ kan pé tó bá ní àyíbá náà náà ní padà àyà àwọn ọmọ tó kan lọ́la ṣèdèdúlùwà rẹ̀ náà ni àwọn akẹ́kọ̀ọ́ pé àwọn àlùfáà wo ní lágbájá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ àwọn àfáà máa ń ṣe àwọn ọmọ tí wọ́n àwọn àfáà máa ń ṣe wọn máa lé ìtàwọn afá àtẹyẹ tí ó lọ́dọ̀ rọ̀ àbíké bá ṣàbòsí lókù nínú àwọn àlùfáà tá a gbà wájú wọn kọjá kódà alhaji abdulọdọ ní ìyàwó tó yìí wá ọlọmọ sábàá kẹwọn. ẹ wá kéwú lọ́dọ̀ wọn lọ́nà à ń tẹ́tíra síyàn wájú báyìí ọ̀nà ń kọ́ ọ̀nà tí mo gbà lọ náà à ń lọ rí gbọ́ wá sí i. iye wá sí àfa rẹ̀ tí mo lọ láyé ọlọ́run nìkan ló mà ọlọ́run nìkan ló ṣe kí ni ló mà torí wọ́n wá sádùúgbò wa wọ́n wá sí Lagos Island àwọn bàtà àti orí ẹ̀ àwòdà nǹkan kan máa ẹ máa wo téèyàn bá ṣáwó pé aláàtàfẹ́ sin lọ́run tẹ́ máa forí jágbó káàkiri oríṣiríṣi àfáà náà la àti wọn ká tó rò pé eléyìí èèyàn lọ́wọ́ àti eléyìí máa àìjí ìbímọ bí à ń lọ́njọ́ náà pàtàkì mọ̀ pé abẹ́ sí tó lóhùn níbi àti wá ń wakọ̀ abẹ́ gbọ́ abẹ́ gbọ́ ilé tá a wakọ̀ lọ́dọ̀ rẹ̀ làbáyé náà wà pé a kò ní wá sí ni ẹ̀mọ̀kẹ́dé wà sí kébèrè ọlọ́wọ́ bá kó sì bo gbogbo ẹ̀ ní ẹ̀mọ̀kẹ́mọ̀gbọ́ wà sí kó sì máa dàbí pé bí àlùkí àmọ̀ tán ròyìn lọ́wọ́ bóyá bóyá òun ló ti dé yìí bí ìbáyé dé sí náà yóò ṣẹlẹ̀ yìí aláìbẹ́ ti máa gbọ́rọ̀ kéèyàn ròyìn kékeré kan nù sàárì kẹsì máa rú bébí pé nù sàárì ń bí àwọn aláìka tán wí ìwọ̀n náà bọ̀ lọ́ọ̀kan wọn ọlọ́mọṣà bá wa kẹwọn òun fi ara sọ ẹmọ kéèyàn máa sọ̀rọ̀ ẹmọ kí ẹnu nìkan ni wọ́n mọ̀ kéèyàn fi sọ̀rọ̀ àbí àfa àtàwọn orí o máa sọ̀rọ̀ wàláhì làdé ẹ̀tí ẹnu báyìí ó sì máa sọ̀rọ̀ níbi tí ayé kéèyàn ti wọ ẹnu báyìí ó sì fi ẹnu describe wàláhì làdé. níjọ́ àbá fẹ́ mo wà nípò kó wà wọn kan àwọn afẹ́ sọ̀rọ̀ ń pa al-ishmaam al-ishmaam àwọn asọ́ta nẹ́bí Yusuf ńjọ́ náà àyè ìṣúná bùnà abẹ́ tú wọ́n ti fẹ́ tó sọ̀nù a ní tọ́ba wọnú alukur'ani ọ̀rí pé ibi ya àbáná málàkàlàtà àmánà àlá yóò sọ àwọn abẹ́ sàlàyé bí ọmọ ó ti pé málàkàlàtà àmánà àwọn àdìpọ̀ bá fẹ́ rí pé dáadáa wá bọ́n ti yọ á sí ọ̀nà mẹ́rin nínú àlùkùránì jẹ́kẹ́ ìlú tiẹ̀ ní òun lọ sọ́nà mẹ́rin ọ wà pé yà á bá ná máa làkàlà ta àmà ń nà ọlọ́gbọ́n sára wa kí wọn. bí kíní òun bá tiẹ̀ jẹ́ pé mọ̀ yóò wá bí mọ̀ ayé ẹ̀kọ́ amẹ́nu kíní òun pè yẹn sí wípé àti nínú àlùkùránì náà lè ru jàmáà lù báyìí wá nígbà wá sí síwájú sí ẹ bá rí kíní náà ní tó sọ pé ẹ àwọn kíní yìí ti ẹwà lásán nígbà mọ wá ń lọ wájú la wá mọ pé àsọláwọn àpẹẹrẹ o kíní òun lè ń túmọ̀ sí ọlọmọsàbà wa kẹwọn. nínú àdánwò tó wá bá ọ̀pọ̀lọpọ̀ àbá nílẹ̀ Yorùbá ọlọ́run ọba fa àbá ìyọkù rẹ̀ àdánwò ni àgbákò ní fáwọn àbá nílẹ̀ Yorùbá yìí ẹni tó kiri inú ẹ̀ ló wọ́n kiri olàgbákò ká da ẹbọ papọ̀ mọ́ Islam kada ẹbọ papọ̀ mọ́ alukur'an àwọn náà máa ń júwe àwọn nǹkan mi o àmọ́ àwọn nǹkan mi táwọn bá júwe wọn ẹ̀rí fáwọn tó ṣe pé ọlọ́mọta sànù wa ni níbi àwọn tàwílù kan làwọn ti wọnú yìí o tẹ́ o pé ah irú àwọn eléyìí náà ta sí lákọlẹ̀ kan ànábì yíyí báwọn àmọ́ ìta wí ni kéèyàn máa polówó ẹbọ sáńgìlìtì àwọn polówó pàrọwó máa polówó gùn ún wọn polówó oríṣiríṣi ìlú àwọn sọ́bà wọn polówó ń dé ha èmi ò gbọ́ ní lọ́dọ̀ àbá rẹ̀ àwọn agbọ́ ní kọ́kọ́ wọn tún wà máa ń ṣàkàkọ rẹ̀ pọ̀ sí ló mẹ́mí kan ò pé mo ní láti sọ̀rọ̀ díẹ̀ sí sọ yìí ni pé àfa àti mo ṣàǹfààní lára wọn ni kò wá dá títí tán wá báyìí ká sì wá jẹ́ gbé bẹ́ẹ̀ náà á ìfẹ́ jẹ́ wọ́n gbé mo rò ìwọ míì tún lè tún gbé síbi tí ọba fẹ́ gbé sí o alẹ́ méjì ṣe síyáṣà bẹ́ẹ̀ èyí tí ò gbọ́dọ̀ yín ò mọ̀ túmọ̀ síyáṣà táwọn yìí ilé ìtàwọn yìí ní sìn mo ti rí ọ̀la ìlà ṣe sọ yìí ọlọ́mọṣà bá kí alábí ọ̀bẹ̀jẹ̀ ní àbùdó allahumma fúnlọ́wọ́ wà hàbọ̀ wà fọ́ àdìgbò àfẹ́yìn. ونقه من ذنوبه بالماء والثلج والبركة وإن قصى بالقبر من الدنس لما شاء الله فريجه إلينا واسك جاري بين ẹ̀rí pé jọ asọ̀rọ̀ afá kan náà tó náà kú láìpẹ́ yìí mo fi kíní kan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní ká afá kú káṣẹ́ ìlú ọjà sí à ń ṣàdúrà fún àṣàdúrà fún kankan kò yẹ kó ṣẹlẹ̀ àmọ́ tí máa ń bí náà ni táàfù bá ti dùn dédé ẹ̀wí lé ní sìn kódà àwọn ẹlòmíì tí wọ́n fẹ́ kán ṣàdúrà fẹ́ tó bá gbà pé bí yábà kan ló ti àwọn gan wò pé a ah, tìyátà ta ni wọ́n ṣe náà fẹ́ sí wọn padà wá sí tìyátà òun lélẹ̀ àwọn gan wò pé a ah, gbogbo táwọn máa ń sọ ń pa kíní kan fún bíbí àwọn ah, ó da káwọn náà dákẹ́ lélẹ̀ tó náà pé ó ṣeé ṣe kó sọ àwọn gan rẹ̀ nítorí pé gbogbo èèyàn ló fẹ́ tèèjì tán pé a ẹlòmíì lẹ́tọ̀ọ́ sádùá ẹni kálukú mo ní kálukú ni ó mọ̀ pé wọ́n wí ọdẹ ọ̀dà òun tà afárá pẹ̀lú wá sí àbáyé alájẹ àbùtù lọmọ sábà kẹwọn sẹ́nígbà tí ní àwọn bàtà fẹ́ bẹ̀rẹ̀ súnà súnà kẹ̀kọ́ bàtà ọkọ̀ rò pé ah, ìyẹn mọ̀ ń ṣe ìsìláàmù dáadáa oríṣiríṣi àfáà láti jálù gbọ́wọ́ àti wọn padà lẹ́yìn wọn ká tó wá jálù àfáà àwọn àgbà òyìn ti wá ń ka tíra díẹ̀ díẹ̀ àti ń ka kámọ́ jésù kòtò àti ń ka gúnkẹ́lẹ́ wọn èèyàn kì í rò pé àbáwọn tẹ̀blíìkì nìkan náà ni níjọ wọn wá ń béèrè àwọn ìbéèrè yìí lọ́dọ̀ alájẹ́ àgùnjẹ̀ ní àbùtó aláì gbogbo ẹ̀ lọ́fẹ̀ẹ́ rẹ̀ lọ́jọ́ náà àfi ká gbé ṣòkòtò nílẹ̀ ọ̀rọ̀ kúnlẹ̀ wọ́n béèrè ní gbangba tí mo wà níwà tí òun báyìí ní sáìdì ẹnu ọwá níjọ náà àfa sọ̀rọ̀ kúnlẹ̀ nílẹ̀ àwọn ní wọn padà yọrí ẹ̀ pé ẹ̀gbọ́n pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà bá lè yorùbá tó lọ náà sọ̀rọ̀ nǹkan rẹ̀ mọ́ fi rí lẹ̀ ibi àwọn àwọn ọbẹ̀ yẹn tó gba òbí ọ̀nà ní kíní tó wá tó bàtà àwọn ọ̀sọ́gbàdà ń sọ̀rọ̀ yẹn lọ a ti ń gbọ́ wà sí àwọn àfa lè yorùbá kan náà mo ti wá rántí jọ tí a rí alájà àbò tó fẹ́ ṣe wá àti nípa jẹ̀lbá àdúgbò anáwájọ́ náà mo rántí pé àfa kan tó pè wọ́n àfa yẹn bẹ ní Adéyẹmí street àmọ́ pàpà náà ní sọlọ́sí ọmọ ọba ní bàbíà ń pè wọ́n mo rò pa àwọn ọ̀nà gbé wọn wá lọ́dún náà wọ́n wá sọ̀rọ̀ pa jìlbà ìmúra obìnrin nígbà tí àfa àdìbì pé yá àyù àdàbí yóò kólé àjùwá bíkà wọ́n bà náà tíkà wọ́n lè sá ìlú omi nílà yòdì nílà àlẹ́yìn náà ní jàlá bèbè yìí tẹ́lifà tó débi yòdì nílà àlẹ́yìn náà ní jàlá bèbè subhanallah. gbogbo àwọn obìnrin tí ń bẹ́ẹ̀ yọ̀nà ojú ti wọn. tọ́lọ́ ní kẹ́ wá sọ yẹ gbẹgẹdẹ àbáwá mú tó wá tù báyìí tí ó ṣe gbẹgẹdẹ báyìí wọ́n ń wú ní káàkiri lórí stéèjì bẹ́ẹ̀ náà wọ́n ń wú káàkiri bẹ́ẹ̀. tí ọ̀pọ̀lọpọ̀ àwọn yorùbá bá kẹ́ sọ níwọ̀n báyìí aláyà ní inú tó wá tó jọni lójú tó sì kunni lójú púpọ̀ ni pé àwọn tá a mọ̀ tó pọ̀ ní àfàlẹ́ yorùbá tó bá ló kọ́ bá wọn wọ́n máa ń gbógun ti súnà wọ́n sì máa ń gbógun ti àwọn ahlu súnà ń gbógun ti kíni o súnà wọ́n tún wá máa gbógun ti àwọn ahlu súnà á èmi ò tí mọ̀ ní o ẹni bá wá ní lọ́wọ́ nìkan mi o èmi ò mọ̀ bí tábà ti gbógun ti súnà a lè má ma pariwo sàràfíyà bá àti pariwo rẹ̀ ó yà bí òye àmọ́ kéèyàn wá wò pé kí lẹ́tí ẹgbẹ́dẹ̀ ọgbà náà yìí kan ọmọ ilérí búhun á ìyè gbọ́ tí n já sí pé àwọn ìṣàrọ́ọ̀tù ní náà tó wájú àmọ̀ pé inú àwọn tó mọ̀ kó dòdò nìkíní inú wọn nìkíní wà fàyà ọlọ́run wọ́n ti wá dáa tó yìí náà àwọn náà láwọn àṣìṣe tí wọ́n abẹ́lẹ̀ kan pé tán láwọn àṣìṣe jẹ wọn àwọn àṣìṣe wọn ojú ọ̀kan bá rúkọ mọ àwọn náà má àṣìṣe wọn àmọ́ rú ṣe kọ́lé yẹn máa ń ka àṣìṣe irú àwọn yẹn báwọn tọ́lẹ́ lómi ìtú wọ́n ti ń gbà tó bá ti dá lórí lórí ìgbéjáde kọ́ ìmọ̀tòlá sọ́ọ̀ fúláì ìbìlẹ̀ fúláì wọn ló kún jọ̀sán mo ṣe ṣe láti wọ̀ pé aṣọ tiẹ̀ náà mo ṣe láti wọ̀ pé aṣọ tiẹ̀ náà aṣọ tiẹ̀ náà ó èyí sọ pé mi ní bọ̀ ṣé o pọ̀ ma lẹ́bí adára wa aráyé ẹ̀sán ni ó gbà ọ̀rọ̀ kan wọ́n gbọ́ lẹ́nu kan náà wà fà wá hmm, lẹ́jẹ̀ ń dákọ̀ wọn sí ibi sí ìfún sọ lọ́wọ́ yìí kán mọ́ kó àwọn náà máa gbogbo ọgbẹ́ tí ń bá gba ìfẹ́ tó kó wọn. a máa sábà sọ̀rọ̀ kan pé wọ́n ní kódà tó bá fẹ́ ṣe rọ́dù fún ẹnìkan sọ̀rọ̀ kó kù yẹ tó fi ráhmà sí. torí lọ́dún wọn náà bá ṣe ìfẹ́ kó síbi ṣe ó lè fi rámọ̀ fún wọn náà pé ah, ilé òun náà tó bá fẹ́ fi rọ́dún ìmọ̀ jẹ́ fún yẹn lọ́mọṣàbá wa kẹwọ́ lọ́mọṣàbá wa gbẹ̀ wọ́n lọ́mọṣàbá wa gbà wọ́n lẹ́rú alérò pé ẹ̀wọ̀n lẹ́tọ̀ọ́ sí tá à ń ṣe yìí ni alérò bẹ́ẹ̀ ni o ẹni tí ò bá lẹ́tọ̀ọ́ sí kó má lè fi rẹ̀ ẹni tí ò bá lẹ́tọ̀ọ́ sí kó má lè kí ni ọlọ́mọdé ló yẹ kó àṣù rẹ̀ kó má gba opposite òtí gbogbo àfáàlẹ̀ yorùbá ẹ dákun eléyìí tó wà sípò yẹn ẹ bá wa tún gbogbo tẹ́ ń dàrú ẹ bá wa tún ṣe gbogbo ẹbọ tẹ́ ń polówó oògùn owó tẹ́ ti polówó sẹ́yìn ní wàbí ìtẹ́ tó ń polówó ní gbogbo ẹ lọ́tún sí o bẹ́ẹ̀ bá tún ṣe bẹ́ẹ̀ bá kú tán ìyapa inú ò wá lórí ọ̀rọ̀ yìí pé ṣé mùsùlùmí ni ni abẹ́ ìṣe mùsùlùmí ẹ rí bí ìyapa inú wà ariwo lọ lórí ọ̀rọ̀ yìí pé ṣáṣà àdúrà fún yìí ni àbí ni àbíká tó ní ìlàlùjẹ̀ ṣéyìn ẹnu bí ó kú sáré táwọn yóò parí pé ìlàlùjẹ̀ ṣéyìn kí ló bá bí lápá àtàrà fún sọ̀rọ̀ òtún hẹ́ẹ̀lì ẹ̀ fún máa kú wọ́n fi gba ọ̀dọ̀ bá lọ́sí mọ́tò bá bí òbá tó bá ní àkútúkú rẹ̀ lọ́nà kí ni lọ́nà tẹ́lú bí bá kú sọ̀rọ̀ ẹ̀ parí ní ìdákọ̀ ẹnìkan báyìí ṣe ọ̀ torí nígbà tí ẹnìkan tí kú sórí aburú àmọ́ kí lè kàn jẹ́ tí gbogbo àfáà níbi sáré túnra rẹ̀ sí túnra rẹ̀ ṣe kọ̀ tó kú pé àwọn èèyàn lè mọ dáadáa mọ́ ọlọ́dà kò mọ́ṣà àforíjì àwa náà mọ́ṣà àforí ẹ̀ṣẹ̀ wa jọ wọn mọ́ṣà àmójúkó fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àǹfààní tọ́lọ́ba ní aṣe lára Sheikh Abdul ní ọ̀pọ̀ tó ọlọ́dà kò mọ́ṣà bá kákùnà mizan hasana ti wọn nínú àwọn afá tọ́lọ́ ló ta fi mọ̀ pé ojú ọ̀nà táǹtọ̀ ojú ọ̀nà tọ́lọ́ fi wá la padà wá bọ́ sọ́dọ̀ ní sunnah tọ́lọ̀ la padà fi wá gbọ́ pé a ilé iná tó pè ní sàlàfíà ó kí Islam bí rèé mọ́ ilé sẹ́lẹ̀ yóò ti máa bọ̀ ayé ẹ̀kọ́ tẹ́sí máa forí jágún hmm, ẹ mọ̀ forí já gbogbo ọgbà ń wá àfẹ́ yàtọ̀ sí hásìkò lẹ́yìn lẹ́yìn ẹ̀rẹ̀ sáà mọ̀ kó gbogbo ẹ̀jọ́ mọ̀ kó jọ à ń kó gbogbo ẹ̀jọ́ ní ká tó máa mọ̀ ìyáza fìlẹ̀ ha àbí pátá àtàtúmọ̀ náà ṣe é mọ̀ ìyáza lẹ́yìn àwọn mọ̀ torí ọlọ́ndàkùn ní háyà wá èyí ọlọ́mọṣáájú dá o ní háyà wá ọlọ́mọṣáájú dá o ní háyà wá ọlọ́mọṣáájú dá o ẹ̀yìn kú wọ́n wọ kálukú lára owó àwọn yẹn lára gan ọlọ́mọṣáájú àwọn ṣùgbọ́n gbogbo ẹ̀yìn àfa àlẹ́ Yorùbá tó kù náà kò sẹ́ni tá a gbà ní bàbá kò sẹ́ni tá a gbà ní bàbá tá a lè ta kó bẹ́ẹ̀ sí bàbá wa tá a lè ta kó pa bá níwájú ṣùgbọ́n ẹ ẹ̀yìn ẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá pèpè sí i mo sọ yí náà kò sẹ́ni tí ó mú mi ẹja wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan ló kù yìí ẹ̀rí kọ́ ọ̀pọ̀lọpọ̀ ara wà tábà ìwọ̀n náà òye sọ̀rọ̀ mo sọ yí náà wọ́n sọ bó bá ti wọ́n bá ti mọ̀ náà ni ó wá lè jáde sí ìníjẹ́ dọ̀ ẹ̀yí àdìgbòjẹ́ mo lù ú bọ́ tí wá ti mọ̀ náà ni ó ti sọ pọ̀tẹ́ ìlànà àjẹ́ ń sọ tó pé tó kù ń jà sí ni pé ah ìmọ̀kan tó kù ìmọ̀kan òkú ìmọ̀kan lékún ìmọ̀kan òlékún ẹ̀kẹ́rù yóò simple yóò mọ̀ níwọ̀n ọlọ́run sáà ló ọlọ́kọ̀dá ìwọ̀n tó kó fẹ́ nǹkan kan wọn. kódà àwọn kan mí àwọn ìjọba ah karamọ́ àbó karamọ́ nǹkan mm, gbogbo yóò náà mọ̀lá àbọ̀tún náà ayé ẹ̀kọ́ ni ẹ àwọn àbọ̀tún àwọn ah, mọ̀lá àbọ̀tún kan lórí afáyé mọ̀lá àbọ̀tún wà lórí afáyé lórí ṣòkó ní kálukú náà kó ìdákọjá bẹ́ẹ̀ lọ ọ̀dọ̀ yẹn afáàdì yorùbá méṣèjì ńlá ni kí ni fún yín tọ́lọ̀ bá di yẹ gbọ́ wáyé o tí mi ò bá tún nítorí ọba tó sọ yìí náà ẹ̀rẹ̀ tí mo tún mọ̀ bí náà nú àwọn àtúntẹ̀lé wọn nínú wọn lè dùn ó ti mọ bá a ti ń sọ yóò ti mọ gbogbo àbá àwọn kàlà ń bá rí ọba àwò bẹ́ẹ̀ ó ṣe ra rẹ̀ àmọ́ dàpọ̀ gbọ́rọ̀ yìí gbogbo àwọn tó máa ń tọmọ tí ó fáwọn àgbààgbà fáàlẹ Yorùbá kálukú pé àwọn afá rẹ ẹ fi bẹ̀rù ọlọ́wọ́n bá sọ̀rọ̀ dandan kọ́ bẹ́ẹ̀ bá gbé sòkòtò wá ní alákọ̀ọ́lù yìí lè yún àwọn kan mọ̀ sí tiwa àwọn ó sì mọ̀ sí tẹ̀lé sí ẹ bá àwọn ọmọ sòkòtò yìí lẹ̀ bá àwọn jẹ́ mọ̀ sí àná mi ní ká mọ̀ wọ́ sòkòtò lẹ̀ wọ́n ẹ má takun sún náà mọ́ ẹbá láwọn ìyàwó yóò nílò jù bàbá ó mọ̀ kéńpé tí ń bẹ lọ́nà kòrá nínú wọn táàkì ní dákẹ́ lórí ẹ̀ bọ̀ ìyẹn mọ̀ tako orin táwọn ń sọ kó wà lọ́nà kòrá jẹ́ ìmẹ́sì ọ̀sìn bẹ lọ́nà kòrá ẹ mọ̀ tako mọ́ owó lọ́wọ́ alájà àbò tó ń fi ìmọ̀ bí ọ̀rọ̀ wọn ti rí ìmọ̀ bí ajẹ́ bàbá fi yẹn léha ìmọ̀ ẹ̀gẹ́ bọ̀ sí fún àti tọ́jà sí là ń sọ ní là ń sọ nísìn àmọ́ lọ wá di kí ni ìyàwó wọn ṣe ń wọlé ẹ máa bọ́ lọ wá di pé sí àwọn olùdá ọlọ́run ní àmọ́ lọ wá di yìí kí lẹ̀ ń sọ ṣọ́yá àbálẹ̀ ìgbà tó kù náà wọ́n tíyàwó rẹ̀ ń bóra wọ́n ẹjọ́ ọmọ lórí ẹ̀ láti kìí àmọ́ mọ́ lọ́dọ̀ àwọn èèyàn bá ń sọ pé kò dáa kó mọ̀ sí báyìí má sọ nípa ìyàwó jẹ́ ń ṣe kọ́ máa dìbẹ́ǹdì irọ́ ta fọ́ọ̀ṣẹ̀lẹ̀ mọ́ fọ́ọ̀ṣẹ̀lẹ̀ mọ́ kò dáa ọ̀rọ̀ dára bí kí ogbóyin náà mọ̀ pé ẹ̀kan parọ́ dálùkú ilẹ̀ mọ̀ pé black market ni ẹ wá jẹ́ ká máa fọ ọ̀rọ̀ dára bí gùn tuntun báyìí tẹ́ mọ̀ kálukú mọ̀ ní ọkàn rẹ̀ wàláì tó bá kó àwọn nìkan àtọ́lọ́ tó bá kó àwọn nìkan àtẹnitọ́rù fáwọn trust wọ́n mọ̀ ń bọ́ ìta òdù pé kàmọ́ pàrọ̀ lóòótọ́ yálà bí yìí eh, è ọlọ́run kò ṣàánú àwọn ni ẹ ń sọ náà ẹ ń sọ lẹ́yìn ìbáwọn kí lẹ́ máa bọ́ ta tẹ́mọ̀ láti fẹ́ dìrọ́ sí ẹ máa polówó ọ̀fọ̀ ẹ máa polówó gùn ẹ máa polówó ń dé ẹ gbá lùkúrá nìkalẹ̀ àníkẹ́jẹ́ máa polówó àlùkúrá nìkalẹ̀ máa jà sí pé ẹ ayé àtẹnikẹ́ máa ké méje méje yìí ẹ̀ tẹ́lẹ̀ wà fún tẹ́lẹ̀ wà fún ẹ tẹ́lá wọn ní súnmọ́ mi tó bá ní pẹ́ẹ́lì gbọ́wá pé àwọn àfáà kankan sọ ọdún tẹ́yìn àwọn àwọn sọ yìí ẹ̀jẹ̀ ìjàmọ́ nígbà tó bá di pé àwọn nǹkan tó kàn fi hàn pé ṣírìkù yẹn yẹn lè lè jẹ́ ìpolówó rẹ̀ ẹ wá láàánú já ní bárawajà márata tí abárajà kò tó náà rédíò ọ̀rọ̀ kan gbà tán sọ̀rọ̀ kúnlẹ̀ wọn láwọn àfáà tó ti kọ́kọ́ wá nǹkan méjì náà bá wọn bá ìdọ̀bálẹ̀ wọn sì bá ìkúnlẹ̀ bí àwọn àfáà yẹn ti wá jagun ìdọ̀bálẹ̀ pé àwọn àsìkúnlẹ̀ ilẹ̀ pé tó àwọn àfáà mi ò padà dé lẹ́yìn tí wọ́n wá jagun ìkúnlẹ̀ ọ̀pọ̀ la tún jagun lọ lọ́wọ́ ẹ̀ ó lọ sí àwọn kan ní ọmọ wà tí wàá fáwọn òbí lìlù pé àwọn kan ṣe mọ̀ wá jagun rẹ̀ ọlọ́mọṣàṣà lọ ọlọ́mọṣàṣà lọ fún wọn ẹ̀yọ́ ọlọ́mọṣàbà àwọn àṣìṣe wọn ọlọ́mọṣàbà àmójúkò fún wọn ẹ̀dàkùn gbogbo wa ẹ̀dàkùn ìlànà súnà lọ́gbà Muhammad sallallahu alaihi wasallam ojú ọ̀nà ni láṣẹ káfẹ́ àwọn tó bá ń mọ̀ nǹkan nú àwọn àlùfáà àwọn ilé tako kódà ní tí ò sí wọn ní tako tó ọlọ́mọ sábà wa sànù ilẹ̀ ilẹ̀ yorùbá wa ọlọ́mọ sábà sànù wa mẹ́ ọlọ́mọ tó wọ́n sọ ẹjọ́ àmọ́ bá dárúṣù wa lọ́lẹ́ àpẹẹrẹ àsìkò tó pọ̀ tó ní àwọn ìjòkó ti fọ́lí gbára wọn púpọ̀ lẹ́yìn sọ́tọ̀. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah wa baad ترك الجهر بسم الله الرحمن الرحيم عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر رضي الله عنهما كانوا يفتتحون الصلاة بالحمد لله رب العالمين وفي رواية صليت مع رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان فلم أسمع أحدا منهم يقرأ بسم الله الرحمن الرحيم ولمسلم صليت خلف النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان رضي الله عنهم فكانوا يستفتحون الصلاة بالحمد لله رب العالمين لا يذكرون بسم الله الرحمن الرحيم في أول قراءة ولا في آخرها طيب الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه اتبع هداه إلى يوم نلقاه وبعد níbi tí afẹ́kẹ́lẹ́ قد ní kàkà بسم الله الرحمن الرحيم ìrìn kàkà bisimilahi rahman rahim lórí kíni lórí ìlú ẹwà ní kí sọ́fíìkì táfà fún wa ní kí. سبق الجهر بسم الله الرحمن الرحيم باب انت فسر قارئ كي ترك الجهر بسم الله الرحمن الرحيم باب تاتفسر قارئ تبا بسم الله ká má ké sókè ká má ṣe kíná ké ká má ké sókè ìyẹn ni pé bísímìláyì wa tá a bá ké kó máa já sí pé à ń ké ní à ń ké ní jẹ́jẹ́ à ń ké ní kí la fi jọ wọn à ń ké ní gba ká gbọ́pọ̀ yí ọ̀rọ̀ yìí ká sì gbọ́ ní àgbọ́wọ̀ dáadáa kọ́nà kó fún wa ní àgbọ́ yí ọ̀rọ̀ rẹ̀. irun kíkí ẹ̀rì pé tá a bá fẹ́ kírun ìwọ mi náà tó bá lákèésí ìgbà mi ò gbọ́ tí wọ́n ṣe bismillah irrahman irrahim sá ìgbà mi ò sì rí pé wọ́n ṣe bisimilahi rahman rahim ntóbi lẹ́nà làbátì òbí hadithi wa wà láti ọ̀dọ̀ anas ibn malik lọ́dọ̀ allahu ta'ala náà. أن النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر رضي الله عنهما كانوا يفتتحون الصلاة بالحمد لله رب العالمين أنس بن مالك رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم ìgbà nẹ́bì tó kú tán Abubakar Siddiq radiyallahu anhu náà kí o fáwọn Abubakar kú tán Umaru náà máa ń kí o fáwọn olùwádìí pé káàánú yẹ sẹ́pẹ̀ òun náà sọ̀lá àtàbí òun wá ní pé tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ òun jọ náà ipò kọ́kọ́ fẹ́ gbọ́ tí wọ́n kì í báyìí gbólóhùn tí ó kọ́kọ́ jáde ní rabbil alamin bismillah ńkọ́ ń bọ̀ wọlé ọ̀fí ìwà ẹ̀ nínú ẹgbà wá mi ò ní tó ń bá ń bẹ̀ ni pé صليت مع رسول الله صلى الله عليه kírun lẹ́yìn abubakiri òun kírun lẹ́yìn umar òun kírun lẹ́yìn usman anasi ní asma ahadan minhum yaqra bisimilahi rahman owó gbọ́kẹ́lì kankan ni wọ́n ka bisimilahi rahman lọ́la sẹ́yìn wọlé ó ní mélòó máa ń jẹma. wàlí muslim sallaitu khalfa nabiyyi sallallahu alayhi wa sallam. muslim tó wá jẹ́ gbàwọ́ ọ̀rọ̀ mi náà ó ní mo kírun lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ó ní mo kírun lẹ́yìn abubakiri mo kírun lẹ́yìn umar mo kírun lẹ́yìn usman ọlọ́run yọ́nú sí gbogbo àwọn sọ̀rọ̀ àdàlẹ́bí. ó ní tó mọ̀ tán fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀rún gbà tó ń kí lẹ́yìn wọn ni ká sọ pé alhamdulillahi rabbil alamin. ó ní wọ́n èyí ṣe bismillahir rahmanir lẹ́nu wọn. kódà àwọn bá ké tán náà wọ́n èyí tó gbọ́ bismillahir rahmanir rahim gbogbo àdìsí dábàá fún ọ sọ tọyọ àwọn àhàdìsí yìí ń ti gbogbo ẹ ń ti kéèsì ni pé ọ̀rọ̀ àdìsí aná ìbẹ̀rẹ̀ máa lè fi rọ̀bì ìlú àwùjọ ara ẹ wáyé lórí àwọn àhàdìsí tá a kà yìí anásì náà ni nǹkan méjì làbẹ́ ṣe bá sùn rẹ̀ lẹ́nu lórí àdìsí nǹkan mélòó nǹkan méjì. nǹkan alákọ̀ọ́kọ́ ò ní pé hálìlì basmala tún nínú Al-Qur'an ǹjẹ́ bisimilahi rahman rahim sára Al-Qur'an ló wà á sọ bá tó ẹlẹ́ẹ̀kejì wá ní pé ǹjẹ́ àwa máa ń ka bisimilahi rahman rahim lórí irun kọ́lá pẹ̀sùn. ọ̀dà tó bá yẹ pa máa ń ka bisimilahi rahman rahim lórí irun a ké sókè ní àbí a ké jẹ́jẹ́ sáwọn ọ̀rọ̀ yìí sì yé báyìí a ti sẹ́ǹtì sílẹ̀ ọlọ́run ṣáà ọlọ́run ṣáà ló wà. mo gba mẹ́sẹ̀gì wọn fẹ́ sẹ́ǹdẹ̀ mo wá ní kọ́ máa wọ́n ti wá rẹ̀ àbí tó tó ni àbí ọlọ́mọṣà fún alágbọ̀yọ̀ rẹ̀ àkọ́kọ́ ni kọ́ ara wọn mi máa wà lọ́wọ́ àti wọn ní gbólóhùn bisimilahi rahman rahim fẹ́ẹ́ni pé ó wà níbẹ̀rẹ̀ suratul fatiha ó sì wà níbẹ̀rẹ̀ gbogbo sóra tá a máa ń kí nínú al-Qur'an àyàfi suratu suratu tawbah which is baraa. yẹ pé èyí ṣe tí òbí ti ń lo kí wúta kí n jọ́ mi nìyó. táyì al-imam malik rahimahullah rahmatan wasi'a ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ tí wọ́n ní pé gbólóhùn bismillahir rahmanir rahim laysat qur'anan kò sí lára al-qur'an o illa àyàfi fi suratin namli àfi inú súra kanú al-qur'ani tó dákọ̀ rẹ̀ láàrin suratul namli àyà tó sàlátù ni láti ní wa innahu min Sulaiman wa innahu bismillahir rahmanir rahim tẹ̀sí àárín inú súra olúwa ti bẹ̀rẹ̀ súra nǹkan mm, mm, lálùkùrán kí èyí tá a pè láyé alùkùrán nìyí ti ń bẹ nínú Suratul Naml Imam Malik rahimahullah nǹkan wí lélẹ́yìí ọ̀rọ̀ tá ti ní Malik wí àwọn ènìyàn náà wí nínú àwọn àbá الإمام الأوزاعي وتميله إمام المفسرين ابن جرير الطبري وتميله داود الظاهري أبا وظاهرية ما هو ناس منه kódà wọ́n dé àbúrò àdéfá báwọn náà sọ tó jọ bẹ́ẹ̀ àwọn ọmọ tí wà àbúrò àdéfá gan àbú Yusuf náà wí bẹ́ẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Al-Allāmah Ibn Qudāmah nínú àdìmọ́gí ni wọ́n táwọn náà wí nù ọ̀rọ̀ ìmọ̀lù wá ní kí lè bísmìláì rahman rahim kì í ṣááyà alukur'an ọ̀kan alimam ahmad rahimahullah àwọn náà wá rí tí mẹ́lìkì rí yìí àwọn wá ní aya alukur'an ni nínú súrọ́tù fatiha ṣẹ̀fẹ́ súrọ́tù fatiha bísmìláì rahman rahim yóò yóò bẹ̀rẹ̀ rẹ̀ jésù ááyà ni nínú Suratul Fatiha jésù bá ń bi àwọn súra tó kù bísíláì tó bẹ̀rẹ̀ rẹ̀ kí sára ááyà. ọ̀rọ̀ tí hàn ní imaamu ahmadu wíyí al-allama Ishaq ibn Rahawi ọlọ́rọ̀ tí wọn náà abu Ubayd àtàwọn mí náà wọn àwọn afáà gbogbo àwọn afá àbí mọ́ká ìtàn wínú àwọn afá iraq ìtàn wínú wọ́n ní sáfẹ́ yìí náà tún sọ tó jọmọ́ bẹ́ẹ̀ náà àmọ́ ọ̀rọ̀ mi wá látọ̀dọ̀ ìmáàmù sáfẹ́ yìí lọ́tọ̀ wọ́n sì máa wà èyí ò láti ṣe pọ́ọ̀lù sáàlì ọ̀rọ̀ ti sáfẹ́ yìí ni pé àáyà ni níbi gbogbo súra àyàfi níbi kí ni o bàrọ̀ à nínú sọ́dọ̀ tó tàwọn bá lè kàn العلامة يوسف بن عبد الله في مقامة بن عبد البر رحمه الله أنا وأن نعرف رهيبة والنون النون إلى عبد الله بن عباس عبد الله بن عمر عبد الله بن جبير عطاء بن رباح أتباع بين لنا والفاتحة في الله ودي ملو بان جماعة كيلو ولا كوكو ها kì í ṣáájú kùránì rárá àyíṣọ́ sí nàmù ahá àyíwá ṣọ́lọ́tọ̀kù tààlà ló ní tó jọ yíò al-imam ahmad yake ibn ahmad al-imam ahmad aha alẹ́kẹ̀ẹ́dá ń kọ́ ṣòra àyàfi nínú yìí bàrà tàbí sọ yìí ìmọ̀ Ṣáfi'í àkíbọ̀ ìmọ̀ tọ́yì gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ yìí ni àwọn àlùfáà ti sọ amẹ́gẹ́bá ti máa ń wí pé oríṣiríṣi nǹkan ló wọ́n gbé ìṣìlá lọ́dọ̀ àwọn àfa nǹkan tó pọ̀ ló wọ́n gbé nítorí ẹlòmíì tó nú ẹ̀rí ojú ẹlòmíì ò kò tó o bí mọ̀ bá ṣe tó mọ́ ń júwe ta àfàwò mọ́ ẹnìkan lè mọ̀ débi kan tó mọ̀ sí òun náà ló mọ̀ sí ilẹ̀ káàkiri gbọ́ ayé ńjọ ó bá rẹ tó mọ̀ jùlọ pé sọ́rí tó mọ̀ yìí àlékún ẹ̀tọ́ ni ńjọ náà ló mọ̀ pé ń tó ń bì mú ò lẹ́sẹ̀ lẹ kó tó. ńjọ mi ti rẹ ojú àfa àmọ́ ń tó nǹkan lóòótọ́ àmọ́ kò ní understanding tán wínú ọ̀rọ̀ kò ní gbọ́ yìí àìgbọ́yé rẹ tó wọn dá sáà nílẹ̀ ló mọ̀ sọ yóò sọ tán ni kò bá ní ní ìdíjòkó ó di mélòó bá ń jẹmọ́. ìjọ mi àfa mi ẹni ojú rẹ tó bọ̀ gbà tó kọ́ àfa ẹgbẹ́ rẹ kan tó ń gbà kí ah, àfa yìí mo mọ̀ pé mo ń ṣe mo ń wádìí ọ̀rọ̀ dáadáa ó kàn gbọ́ pẹ́ẹ́ni ká máa sọ ní mẹ́sàn-án sọ bẹ́ẹ̀ náà ni òun ló bá wọn fi nílẹ̀ òun ló wà tó yẹ pé àwọn àfáà yà pa ẹnu òǹkọ́lá tó ń ṣẹ̀sìn mọ̀mọ́ wáyà pa ẹnu àwọn àfáà káàkiri àmọ́ àwọn ọmọ tí ó gbọ́dọ̀ mọ ọmọ irú nǹkan báwọn ìdájọ́ bẹ́ẹ̀ mọ̀ lédè pàfi mọ́ mọ́ tó di pé káwa lè yà yàkuyàkọ́ kọ́ wá ṣẹ̀sìn di kọ̀ọ̀kan máa chúùsì ẹ̀ tó fẹ́ tẹ̀lé àmọ́ mọ́ torí kára ó lè balẹ̀ ọ̀ní máa mú ọ̀rọ̀ tí ó yẹ kó mú ọ̀ní máa ọ̀ní máa wọn kankan lórí ẹ̀. مسلم بن انس رضي الله عنه وبيت باورك ابي الامام مسلم بن باورك لا تدو انس بن مالك رضي الله تعالى عنه قال انس بين رسول الله صلى الله عليه وسلم بين اظهرنا في المسجد oni ga kan wa tan nabi don benu mọ́sálásí ibi àwọn tin benu mọ́sálásí àwọn ka di pé anabi ka change le kana inti man sha nabi ti ṣe ọmọ ìpọ́rọ̀ tí ń sọ kalẹ̀ fún anábì ni alibà anábì ti torí kodò wá òní thumma rafa'a ra'sahu fadhahik mo torí kodò tó pẹ́ díẹ̀ anábì kan gbórí òkè ó bá rẹ̀ fakulna alásìlá wọn bá dáhùn lẹ́ẹ̀kan náà ma adhakaka ya Rasulullah ma adhakaka ya Rasulullah adákùnkí ni pọ́lẹ́rìn ìyá náà yìí faqala anábì ni ẹ unzilat alayya anifan sura ó ní láìpẹ́ yìí wọ́n sọ súra kankalẹ̀ fún mi fàkọ́rọ̀ à wọ́n bẹ́ẹ̀ ka súra náà ó ní sẹ́ràn ní pé ó bá ní bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. إن شانئك هو الأبتر ibẹ̀ àwọn afábà mọ̀ pé anábì ni wọ́n sọ súrà kankanlẹ̀ fún ní àìsẹ́ yìí ìgbà tí ó bẹ̀rẹ̀ sí kí ló mi bẹ̀rẹ̀ rẹ̀ tọ́yì tábà ní bisimilayi rahman rahim ló fi bẹ̀rẹ̀ o ṣe pé yóò jẹ́ ní fáwọn afáàtàn ní bisimilayi bẹ̀ lára lára súrà lára alukur'an ní gbogbo súrà àfìdá àtìgbà ṣùgbọ́n sábàkà pẹ̀lú bí sùn láìra máa nara èyí Suratul Kawthar ayà mélòó ní wàjọba wọn ayà mélòó ní jọba wọn mẹ́rin ní jọba wọn ẹ̀yìn ẹ̀mù bismillahir rahmanir rahim ayà lákòókò mhmm. inna a'tainakal kawthar ọ̀rẹ́ ìrẹ́kẹ̀jì bẹ́ẹ̀ sọ wà ní àkọ́rẹ́ ìrẹ́kẹ̀jì inna shani'aka huwal abtar ọdí bẹ́ẹ̀ lù àbí ẹnu àwọn onímọ̀ wa kú lórí pé Suratul Kawthar àyà mẹ́ta péré ni Suratul Kawthar àyà mélòó àyà mẹ́ta péré tẹ̀lé tọ́láláyà mẹ́ta péré oníná àtẹ́mẹ́ta Kawthar nísùn láì lọ́wọ́ ń kọ́ wọn kàbí sùn láì kó jọ náà ẹnu sì kò lórí ẹ̀ tọmọkọ́ làbá kama fi láwùsọ ìyẹn ń jẹ́ kí a fà pé ọ̀rọ̀ bísmìlá yìí kìí sọ̀rọ̀ tá a mú ní kékeré atúwáráwọ̀ ọ̀rọ̀ míì náà tó wá látọ̀dọ̀ àwọn tí wọ́n ti lọ́nà àwọn àlùfáà tó ń júwe pé ọ̀tọ̀ lójú tí wọ́n fi ń wo ayẹ̀ àmì ìlú ọ̀rọ̀ yìí rahman rahim ọ̀rọ̀ ẹnu wa kò púpọ̀ but generally tí ìyapa ẹnu bá ti pọ̀ láàrin àwọn àlùfáà báyìí gẹ́gẹ́ bá ti wílẹ̀ kan kìí ṣe lẹ́kùn tí ó sì wá fún wa ni pé kásá tẹ̀lé fẹ́ẹ́ mú ẹnìkan nu wọn kúkú lẹ́kùn tí ọkọ̀ sì fún wa ni pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ tó mú ní tó mú kìí sọ̀rọ̀ torí pé ayé al níjọ́ tí yàrá ilé tako háràfí kan péré ní ẹ̀ háràfí kan péré ní o ẹ̀wọ̀n ní ìfọwọ́lọ́ jẹ́ pé alhamdu lillahi tí ọ̀wá lọ ní lì tó wà ń bẹ̀ òun kì í sára Al-Qur'an pé alhamdulillah dandan ni tọ́ba ilé sọ́bẹ̀rù ẹni bẹ̀ ti di kékeré ìwé ẹni bẹ̀ ó dígí ni hárùkù kan ló kọ́dá lọ́tọ̀ yí pé ẹ wọ́n gbà lóòótọ́ àmọ́ alhamdulillahi yẹn kò sí alhamdulillah tí ẹ̀bá ilé takó kẹ́límọ̀ kan bẹ́ẹ̀ kí ló dìjọ mọ́ ìdíkàáfẹ́ tọ́ ìjẹ́ àwọn àlewà sọ́bẹ̀ náà pé ẹni bá ti takó suratul Fatiha àbìdíkàáfẹ́ àgbọ́dọ̀ ìdí ni pé nítorí lè máa wọn àfa àyàpá ẹnu táwọn kan ń pè lára rẹ̀ táwọn kan ní kí n sara rẹ̀ kò tó ń tọ́ torí ẹ̀ kàfárẹ̀ ìlú. nta àǹfààní tí ló àwọn ìyapa ẹnu wọn ń bínú tí ìyapa gbàdọ̀ pọ̀ báyìí. ìfàṣà àwọn àfa kan wá lò yóò náà fi ṣẹ̀rí inú táwọn fi gbà ń tàwọn pé bisimilayi rahman rahim òsínú fatia argument wa strong jù ní pé وقوع الاختلاف هو وقوع الخلاف ìyapa inú tó wáyé láàrin méjì ló já mọ̀ pé adẹ́kẹ́ bismillahir rahmanir rahim ò sí lára alukur'an àyàfi ní suratul naml tani kí ló fà á lè torí pé nínú alukur'an ní ẹnu ò gbọ́dọ̀ kò àmì ìyapa ẹnu ò gbọ́dọ̀ wà lórí ẹni àyà nínú ẹ̀ ìyapa ẹnu ò gbọ́dọ̀ ṣe kí láti kò gbọ́dọ̀ wà lórí ẹni àyà nínú ẹ̀ yàtọ̀ ẹni ògbọ́dọ̀ wà ìwọ́n alukur'ani ó sàbátà bí tàwàfù bí tàtàbọ̀ yẹ̀rùwí ìlkẹ́sìrì àn kẹ́sìrì تحيل العادة تواترهم وتوافقهم على الكذب سجوا القرآن قالوا يوم ìdí ni ẹlòmíyá sí nítorí súnmọ́ ni pé ní gbogbo àwọn àyà wọn kò sí lára kò sí lára súra kò sí lára Al-Qur'an àmọ́ inú súratu An-Naml olùkọ́lọ̀ náà yíwá yìí àwọn ẹ̀gbà wa pọ̀ kan àfa àtúnṣe indikéètì pé sábàtì ẹ̀wà fẹ́ sọ gbogbo yìí o kì í ṣe bíi ti Suratul àwọn dàbí gbà tá a bẹ̀rẹ̀ tafsir nígbà tá à ń tafsir suratul Fatiha àti yanjú rẹ̀ ẹni tó bá lè lọ níbi ìjókòó padà. àmọ́ máa ń mú àwọn àyà àwọn hadith kan wá hadith àbúrò rí látọ̀ yẹ العلامة الدارقطني بواك الإمام البيهقي رحمه الله رحمة واسعة أنا دبوا محمد صلى الله عليه وسلم إذا قرأتم الحمد لله قلت بعد ذلك فاتحة تقول الحمد لله فاقرأوا بسم الله الرحمن الرحيم ó ní ẹ máa ka bismillahir rahmanir rahim fa innaha ummul qur'an wa ummul kitab wa sab'ul masani ó tún wá ní wa bismillahir rahmanir rahim ihda ayatiha ó ní bismillahir rahmanir rahim tó wá lára àwọn àyà rẹ̀ wá inú yẹ kí ọ̀rọ̀ tí ahmadu sọ mẹ́wọ̀n ọ̀rọ̀ náà ní kí ni ìléwèjì rahimahullah inú sahih jami'i sàríyà wọ́n má dé tèyí wa wọ́n sì fi rẹ̀ kó lálàáfíà wọ́n sì tún sọ̀rọ̀ nípa rẹ̀ náà náà ṣíṣe láti ní àhàdí ti sọ̀híhà ọlọ́mọṣẹ́ àṣàánú wa. fẹ́lẹ́ ìjà mọ̀ pé bismillahir rahmanir rahim ń bẹ lára fatiha àmọ́ níbi gbogbo sóra tó kù kì í sára al àwọn ni èyí ṣe tó wá fi wà bẹ́ẹ̀ àwọn àfáwà tù wọ́n níbi tó fi wà bẹ́ẹ̀ ni pé akàn fi ń ṣe táàfì máa sùn pin àpé súrà kan ti parí o a ti fẹ́ bẹ̀rẹ̀ sùrọ̀ mi súrà kan ti parí a fẹ́ bẹ̀rẹ̀ sùrọ̀ mi tàbí kí ni wọ́n wà tọ́ èyí tó wá kàn wá ní ìṣètò kan ibi tá dé níbi ìdánilẹ́kọ̀ọ́ wa ni pé tá a bá gbà pé ara fáṣí hà kò sí lára gbogbo sùúrọ̀ tó kù. bàbá wa dórí ìrún kọ́ pò láti bá bísímìláì rahman rahim lò ṣẹ́rí ìyapa inú àkọ́kọ́ yìí tá a sọ nísìnyí nítorí ká darí ìtì ẹ̀yẹ́ gẹ́gẹ́ ó wá ní ìdàpà lára ìyàwó adé yìí ṣẹ́rí stáǹdì táfà kọ̀ọ̀kan ti mú ó padà lápá níbi sáǹdì tó wá múbi eléyìí kí lá ní mọ́ mọ́lì kí ní sáǹdì aláwọ̀kọ́ lẹ́tọ̀ kìí sára alùkùránì ara àbí àyàfi nínú súrọ́sù ìgbọ́n wá débi ọ̀rọ̀ ìmọ̀ mọ́lì kùrọ̀ nímọ̀ ọlọ́ tó aláwa ní pẹ́tọ̀ ẹ bá wá dórí ìrun o àìmọ́ tí bísí láyé rahman rahim o láàṣírọ́n wàlá jàhárọ́n má ké sókè má sì ké má sókè má má sì dára ló wí ṣẹ̀fẹ́ ló ti ní ṣe kí sì náà ní ká mọ̀ ká lórí àti àti ṣúra àti méjèèjì tó kílẹ̀ mọ̀ ké tí ò sára rẹ̀ mọ̀ lè àmọ́rọ̀ tí mọ́ Málíkì wí yìí rahimahullah ọ̀rọ̀ lóhùn lálàáfíà àbíká ní mọ̀rùjúhù lọ́rọ̀ náà. àwọn ará omi mọ̀ àwọn àlùfáà kan Imam Ahmad àwọn ní agbọ́dọ̀ mọ́ ka Fátíhà àmì láti kọ́ máa gbọ́dọ̀ mọ́ ká bismillahir rahmanir rahim àmọ́ tá a bá kí jẹjẹ nìkú jẹ ká mọ́ kì í síta kí lè rí wọn olàbí tí a náà kan. Anas ló kí ilẹ̀ ànábì ó kí ilẹ̀ Abubakar ó kí ilẹ̀ Umar ó kí ilẹ̀ Usman ó ní gbogbo wọn tó wá bẹ́ bẹ̀rẹ̀ sí ní kàtí ó báyìí táwọn ò bá gbọ́ kí làwọn ọgọ́ máa ń gbọ́ alhamdulillah ojú wà sí pé bismillahi rahmani rahim wọn tí wọn ò bá wí bóun náà ti máa ń wí jẹ́jẹ́ ìyẹn ni tí àdìsí Anas sọ pọ̀ àmọ́ ká máa wulẹ̀ ìjẹ́kọ́rọ̀ ó pọ̀ ká má jẹ́ bó ṣe kíra gbéjà máa ká má jẹ́ pọ̀ ká sì mọ̀ jẹ́ láwa láàbọ̀ nítorí àsopọ̀ tá a bá rí hadithi yìí arábìbì yànlá wa aisha kaná radiyallahu ta'ala anha tó sọ̀pọ̀ tí wọ́n ti fèèrè náà àbíbì yànlá wa aisha radiyallahu ta'ala anha Yalla aisha ni. Ànábì sallallahu alaihi wasallam nígbà tó ń sọ̀rọ̀ dùn àwọn ìṣẹ̀lẹ̀ sáà mọ́ àdéhùn náà wà. wọ́n ní káàdì yẹn sẹ́fìtì ọ̀sọ̀ aláàtàbí tẹ̀kìlì tó bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ njẹ́ kọ̀kọ́ gbọ́ tá ànábì yóò fi bẹ̀rẹ̀ ní kíni jama gbólóhùn Allahu takbiratul ihram. ó wal qira'a tó ìbẹ̀rẹ̀ ẹ̀rọ yóò bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar walqiraa yóò wá bẹ̀rẹ̀ kó o fẹ́ kàtí olórí irun bilhamdulillah rabbil alamin alhamdulillah ló fi bẹ̀rẹ̀ ìjọba dákọ̀ bí sùn láì báwọ̀ kò dákọ̀ ó ń ṣe dédé àdéfì anas ibn malik radiyallahu ta'ala àríwá ní sàhábàṣẹ́ ìgbẹ̀rẹ̀ mo gba àwọn àdéfì yìí júwe pé jẹ́jẹ́ òun ni wọ́n máa ń kì í ó sì lè lè pẹ̀lú àwọn àdéfì yìí ṣùgbọ́n ṣàwárẹ̀ rí náà tó náà ń ké sókè àbá àrí àrí lọ́dún kan Abu Hurairata radiyallahu ta'ala anhu ó wá kí ọ̀gá òye ìwà tó wá fẹ́ ó wá ka bismillahir rahmanir rahim ó kà sókè ó kà sókè tán ó wá ṣọwà bẹ̀rẹ̀ alhamdulillahi bẹ̀rẹ̀ àmàlẹ́ ìgbó wa ká tó wá sí ìmọ̀yẹ tán ló ṣe kí o gbóná fún wọn ni o tí bí sùn láì ṣe bẹ̀ ó wá sọ gbólóhùn kan gbólóhùn lè ló wá lágbára bì sí ó ní wallabi nafsi bìyẹ̀lẹ̀ ó ní mo fi ẹni tí ẹ̀mí ní bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra mo fẹ́ tẹ́mì ní bẹ lọ́wọ́ rẹ̀ mo fi ṣe kí ni mo fi búra inni la ashbahukum salatan bi rasulillahi sallallahu alaihi wasallam ó lé mi tẹ́wọ́ yìí èmi ni mo fi irun mi jọ tànábì jù pẹ̀lú mo sì kí òfin yìí ìtumọ̀ ọ̀rọ̀ ò ní pé irun tí mo kí fún yín yìí o bá nẹ́bì tí máa ń kí tí mo rí òun ni mo kí fún yín bóòlù rẹ̀ ṣe bí sùn láì bẹ́ẹ̀ òkè sókè. Okay, so eléyìí tẹ̀wọ̀n pé ó já tó rí pé a ti rákọọlẹ̀ pé wọ́n ké bísímìlá ìṣíbónú sókè tọ́yì abúlé ìwà àkọlátọ̀dọ̀ anásìrì máàlìkì náà ọdẹ láwà wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ pé bóòlù anábì ti máa ń kéwú bóòlù anábì ti máa ń kéwú wọ́n lé anásù wa ni pé káàdà ti bá da anábì máa ń fa sí gùn ní òun tí máa ń ké tún máa fara à ó wá níbi tí máa ń kárì ó wá bẹ̀rẹ̀ pé wá ní bisimilahi rahman rahim ó ní wá níbi bisimilah anábì ó fa yẹn arrahman ó fa ó wá níbi rahim ó fa ó yà mí. ibi eléyìí àwọn afáàní ìdílé ìjọ òun kìí ṣe pé bí ẹ̀hún nìkan lélẹ̀ yìí torí kò sí tó indicate pé orí ìrọ̀lá wà but aṣáàrí pé kí ló ló kà níjù bísímìlá àwọn àfà wọn mú ìwọ náà máa adúlárí ẹ̀yà dìtì kan náà a ní Muawiya ibn Abi Sufyan radiyallahu ta'ala anhu wọ́n ló kí ló fáwọn èèyàn jọ kan ìgbà tí ó wà bẹ̀rẹ̀ sí ní kéwú ọwá ń kéwú lọ ọ́nìjọ́ náà fàlàmìyà kàrà bísmìláhì rahman rahim kò sí bísmìláhì rahman rahim wàlàmìyà kábír ìlà kọfà lọ ìlà rọfà tó bá lọlẹ̀ tó bá dìbì kò sí tàbí nígbà tó wá kí ìmọ̀tán

àṣọ wọ́n rí yìí ọ̀rọ̀ lórí a, àyíṣẹ́ tó ṣe bísmìlá níjà tí ayẹ́kọ́ sáré yẹn mọ̀ pé àwọn máa ń bísmìlá ìlátọ́dọ̀ ànábì tọ̀ tọrọ bá wá rí báyìí Anas ibn Malik radiyallahu náà wọ́n sábẹ́ àjẹ́ àwọn mọ̀ náà ti olóòrùn náà gbogbo wọn afáwa ni ẹ má jẹ́ àwòrán lára wa lóògùn ká má dára wa láàmú wọn ni dákàn sọ ni pé àti irun àkọ́kọ́ àmì àti àkọ́kọ́ àti kejì méjèèjì ló ń rìn látọ̀dọ̀ àlẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam ẹni bá kí ẹnu tó ké bismillahir rahmanir rahim sókè kí ló ṣe jama sọlá ẹni bá kí ẹnu tó ń dẹ̀ sọ tiẹ̀ ní jẹ́jẹ́ kí ló náà ké jama sunna hadith kan wà nípìnlẹ̀ kan náà ni tí òun náà gbé bisimilahi rahman rahim wa àmọ́ ìṣòwò mi kí mo wá ní hadith alasi kan náà olóńgbò tá a ní sọ̀lá àṣàlá máa ń ké sókè sami'tu rasulullah sallallahu alaihi wasallam yajharu bi bismillahi rahman rahim báwọn àdíìsì bá mú wáyé tó jẹ́ sí anẹ́sà bá ń sọ pé àwọn èyí ó wà níbi pé kò indicate orí orí ìrùn náà wà but ala kulli hal ṣẹ́rí bá di ti ṣe pọ̀ lórí eléyìí àdíìsì pọ̀ lórí eléyìí náà but àwọn àdíìsì tó wá lórí fáànẹ́rì mọ́ká bismillahir rahmanir rahim sókè àdíìsì ní Abbas àtàwọn míì ọgbọ̀rọ̀ àwọn àdífì yìí ṣe ẹnu ẹnu kùn ẹnu ṣe kí láti gbọ́dọ̀ náà ẹnu kùn ìmí ìtẹnu òkun yóò já sí pé kò sórí ìrúró wà àbí ká ní kò sí tó indikéètì pé orí ìrúró wà tọrọ bá wà ní báyìí níbi mùsùlùmí máa ń dúró síbẹ̀ ọlọmọṣẹ́ àṣàlékún àgbóyẹ̀ ṣẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa kó sì ṣàlékún ìdúró déédéé fún wa ibi agbọ́dọ̀ dúró sí irú ọ̀rọ̀ báyìí ò ní pé méjèèjì lára kọ́ ọ́lẹ̀ fún méjèèjì olókèlè lára kọ́ ọ́lẹ̀ a lè máa rò pé á àdébìtá náà ti yẹn fẹ́ rí di múlẹ̀ gan-an then ó tún wá tàbí tiẹ̀ títí ó lárí tí ó tàbí tí ó dàbí bá kéde ọ̀dọ̀ Umar ọ̀dọ̀ Usman gbogbo àtàwọn náà ń jẹ́ ìmáàmù báwọn èèyàn bá ti ń kírun wọn nìyẹn ṣùgbọ́n lè wá jẹ́ pé pé á bóyá kí n mọ kí jẹ́jẹ́ yẹn ní fẹ́ ní wéètì ju kéke sókè lọ àmọ́ kéke sókè náà ò ṣe é takò kò ṣe kí làgbéjọ mọ́ ò ṣe é takò tura ara àwọn sábẹ́ ànábì náà tí wọ́n gba èyí ò náà ló fi jẹ́ sí ọlá wa àlámà ṣáṣẹ́ èyí dákàn fi nílẹ̀ ni pé gbogbo àwọn hadith méjèèjì yìí gbogbo ẹ̀ náà àwọn àlùfáà tí wọ́n bá ń darí sọ̀rọ̀ ìlọ darí sí ọ̀bọ̀ ìjọba padà ń parí ẹ̀sìn náà ní pé sẹ́ẹ̀rí àfikà ṣe bísímìláì ní gẹ́gẹ́ àfikà ṣe bísímìláì sókè méjèèjì lórí ilẹ̀ ilé ìgbésẹ̀ kí ni ìjọba lórí ilẹ̀ ìjọba wa rẹ nìkan tó kírun fún ọ tó ṣe imam ó wá bẹ̀rẹ̀ wá ṣe bísímìláì rahmanir rahim mọ́mọ́ mi rí pé àfáyọ̀ kí ni òtún ìṣesúnà tó òtún ìṣe kí ni má ní òjíjẹ súnà tó ó ṣe súnà ní tó ṣe náà kí ló náà jàmá súnà tó ẹni bá ké jẹ́ tó ké bismillahir rahmanir rahim sókè àbí súnà ti ní àkà súnà ta ló lò ẹni bá sì ké tiẹ̀ wà mẹ́ni asar ẹni bá ké tiẹ̀ náà jẹ́jẹ́ tàbí súnà ti ní àkà súnà náà ni wọ́n náà ṣe anábì gbogbo ẹ̀ náà káwa náà lè fi gbogbo ẹ̀ kódà tó dáa ni pé ìwọ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ṣe bisimilahi rahman rahim sókè kúrò àkàmì tó lékè lọ́dọ̀ rẹ ni pé ká sí jẹ́jẹ́ tolẹ́ẹ̀kọ́ kan wọn náà máa ṣe sókè nígbà àti rákọ́ọ́lẹ̀ tó gbé wá báyìí pé àwọn ẹni tí wọ́n ti lọ wọ́n máa ń máa ń ké sókè ọlọ́pàá sàkún alẹ́ àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ afa àwọn alhafidu hasami àwọn amú àwọn ẹsẹ̀ lórí kan wá òyà tí kálukú wọn bá yóò wà nínú yìí yóò lọ́ọ́ fi ti dọ́ọ̀bì tó mọ́ lọ́bì lè fi méjèèjì kí ni méjì mọ́ ṣùnà ni wọn. a ní wàjá áfíìl basmalati ìsọ́rọ́rù wàjá áfíìl basmalati ìsọ́rọ́rù al-israr. كذاك kàdáká fil jahari kàdáká fil jahari atat akhbaru atat akhbaru ìwọ́n ti máa ilé bí ọ́tọ̀ bá ma ọ́rí màtọ́rí wàkọ́dé asarraha nàbí وقد أصرها النبي وقد جهر وقد أصرها النبي وقد جهر وقد أصرها النبي وقد جهر بها وكل بها وكل قد روى لما حضر بها وكل قد روى لما حضر وجاء في البسملة الإسرار كذاك في الجهر أتت أخبار وقد أسرها النبي وقد جهر بها وكل قد روى لما حضر وأنس قد شهد الحالين وأنس أنس بن مالك قد شاهد قد شاهد الحالين وأنس قد شاهد الحالين ثم رواهما ثم رواهما مفصلين وأنس قد شاهد الحالين ثم رواهما مفصلين كم فيكف وغبر وجاء في البسملة الإسرار وجاء وجاء في البسملة الإسرار كذاك كذاك الجهر كذاك في الجهر في كذاك في الجهر في الجهر أتت الأخبار سفيان أتت أخبار ونعود جواب كذاك في الجهر أتت أخبار كذاك في الجهر أتت أخبار وجاء في البسملة

ثم رواهما مفصلين أعيد وجاء في أسماء الإسرار كذاك في الجهر أتت أخبار كذاك في الجهر أتت أخبار وقد أتى الله النبي وقد ذهب إلى وجاء في البسملة الإصرار وجاء في البسملة قالوا وانواري في البسملة نقول كاش بسم الله نوري نوري الإصرار كاكي جدي أراقولي أريكنو كذاك ججبنا في الجهر نبي كاكي سوكي أتاك أخبار كذا so àwọn ẹ̀rí náà tún wá náà lórí káṣe sókè so ẹ̀rí wá lórí káṣe ní jẹ́jẹ́ alhafizul hakami àwọn náà kọ ìyó alhafizu hafizul hakami hafizu alhakami so wọ́n ní káṣe jẹ́jẹ́ àkọlẹ̀ wa káṣe sókè náà àkọlẹ̀ jẹ́jẹ́ ni wa faqad asarraha an-nabi wa qad jahar ẹ pé. àǹtọ́wá ní ká wà débi sọ̀lá àtàlá ń ké òkè jẹ́jẹ́ àríbẹ̀ wàkàrí jahar tọ́mátù ní ká ké sókè náà ànábì sọ̀lá àtàlá ń ké sókè fànábì ké fa bismillah jẹ́jẹ́ ó tún ké wọ́n ní gbogbo àwọn sàábé tó wá gbé gbàgbọ́ ọ̀rọ̀ yẹn gbogbo wọn oníkàlùkù gba tó gbà wá lìmọ́ àbọ̀ èyí tó ojú ẹ̀ rí ìjòkó tó pírẹ́sẹ̀ǹtì èyàn èyí tó kí lẹ́yìn ànábì nìkàlùkù fi sọ̀rọ̀ so àbúrò rẹ̀ láti lẹ́yìn ànábì náà بها وكل قد روى وكل وأنس قد شاهد الحالين ثم رواهما صلين ثم رواهما مفصلا a ní wa anas anas sáwá ń wò ń tiẹ̀ nínú dáadáa tọ́lọ̀ ní oṣù rẹ̀ ní pé kọ́dé ṣáhádà àlàyé ni òun wítínẹ́sì ìjòkó méjèèjì ó wítínẹ́sì ìṣesí méjèèjì ó wítínẹ́sì hálà so o ti kírun lẹ́yìn ànábì tí ànábì ṣe bí sùn láì sókè ó dẹ̀ sí lẹ́yìn ànábì níbi tí ànábì ṣe bí sùn láì nǹkan tí ò ti ṣe sí òkè sọ ní látara kó òun wítínẹ́sì méjèèjì ثم رواهما مفصلين ayélujára jẹ́ sígbà tí aná tí ó gbẹ́gbà wa rẹ̀ ìgbà tó wù sí ní méjèèjì ìyẹn ló jẹ́ kó gbẹ́gbà wa méjèèjì ní mufasalayin ní tálàyé méjì sí wa ìyẹn ní pé ti méjì wẹ́ wá pé ó rí eléyìí ó dẹ̀ tó rí ìwọ náà gẹ́gẹ́ bá ti wá ń tẹnu mọ́ wọ́n ti di kí mọ́sálà tẹnu àwọn àfa kí ó ṣe kí ni ẹ wá kò lẹ́nu àwọn àfo kò lórí ẹ̀rí tá rí látọ̀dọ̀ ànábì gan-an méjì lárí nílò lárí jọ̀ náà so méjì náà ni ọjọ́ wà má sọ lẹ́yọ̀ kan má sọ di kí ni tọ́mọ abáwọn èèyàn jà mọ́sálásí tó bá lọ tọrọ tó ti bísú lára wá sí á ah! mọ́sálásí ti wá àwọn èèyàn ti bísú lára mọ́sálásí láti àwọn eléyìí ti ìgbọ́sùn nàìjíríà ìwọ́gán náà ìgbọ́sùn nàìjíríà ìwọ́gán ni kí ni o kó lọ gbọ́ súnà yìí dáadáa ṣùgbọ́n bá gbọ́ súnà yìí dáadáa ni ọmọ fi wa anásùn kọ́dé ṣáhádàrú ha lọ́mọ̀rọ̀ wa rúmọ̀rún kan sọ́lá ilé. وجاء في البسملة الإسرار أتت أخبارك ذاك في الجهر أتت وقد أسرها النبي وقد جهر وكل لما حضر قد روى وقد شاهد الحالين ثم رواهما مفصلين رواهما مفصلين ọlọ́run wá mọ iye lómìn tó ṣe pé nígbà ẹ̀kọ́ òun lágbókó tó lọ́dọ̀ rẹ̀ àyìnbẹ̀yẹ tó ti wá sọ pé súnà rẹ̀ òjòkó nítorí kó lọ mọ́sálásí wọn tó bá wọn tá ṣe bisimilayi rahman rahim torí tí wọ́n fi sókè fa ala kulli hal ẹnu taari ó ti rí wa pé fakulon sọlá àti kíní àti kejì méjèèjì ní kíní jama méjèèjì ní súnà méjèèjì ló sì rinlẹ̀ látọ̀dọ̀ àlẹ́bùwà Muhammad pàtúgbọ́ yìí náà méjèèjì ní súnà tá a wí yìí torí pa arákọ̀ọ́lẹ̀ fún méjèèjì sọ kìí ṣe gbogbo ìgbà táwọn àfáà bá wá ya pa ẹnu ní méjèèjì mọ́ ní súnà wọ́n ya pa inú gbà ní ìtẹ́mọ̀ pé á ọ̀rọ̀ táfẹ́ ilé ìṣọ́ yìí orí ìjòkó orí ìjòkó ìjọba orí ìjòkó ṣọlọ́mọṣà fún alágbóyẹ lọ rẹ̀ أبلغ بمنه وكرمه وعنده وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وطعاما متقبلا وشفاء من كل داء إبي العدو النبي إن شاء الله تعالى نرمته أما تشغل أن السؤال واحد اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة تعرف تعمل بينهم ما تريد أن يذوق ولا تفضل ok ok. tán ó tó wá lóko gbòjò ó parẹ́ ìgbìmọ̀ àkọ́kọ́ sàn. ọlá sọ̀rọ̀ kan lánàá a hálùkọ̀kọ́ la fi sọ̀rọ̀ wa ọ̀rọ̀ jòkó olùkọ́ ọ̀rọ̀ ta ní pẹ̀lú ààrẹ ọ̀la ẹ̀ tó yìí ọ̀rọ̀ kan á jáde níbi àti ìsìpàdé àwọn ọmọ kí ó afáàlì tó lágbàá ọ̀rọ̀ pé wọ́n bá gbé àwọn náà fún yàn ẹ̀dẹ̀kan tó wọ́n mílíọ̀n fún yàn lóṣèlú ẹ bá ń tọ́jú owó ìdáàrọ̀ la pírẹ́mìtà wa sọ nílẹ̀ nípa bí yàn bá tọ́jú ẹ̀ bó ti yẹ kó tọ́jú ẹ̀ tó ṣe dáadáa àwọn ají owó lọ́mọ lọ́wọ́ ńjọ́ kejì sílẹ̀ tó má nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run ẹni yẹn ò ní san owó ní padà torí àwọn ọ̀nà rẹ̀ bìí lọ ẹ̀ yá lówó gbà ń tọ́jú owó ìsílẹ̀ rẹ̀ kó fi di àárọ̀ wájú olóòótọ́ ṣe ìṣòkòrọ̀ ara ni bọ̀tí ká ní pé kò tọ́jú ẹ̀ dáadáa ó kàn wọlé ó wá fẹ́ sùn lálẹ́ kò tilẹ̀kùn ó tún wá gbówó yẹn síbi orí tébù ó tún wá sanálẹ̀ wọn náà lọ sí ìyókùn lánàá ó wá tún sanálẹ̀ àwọn oníwà wọnú lé wọn lè àtìlẹ̀kùn yìí wọ́n ṣe kíni àwọn onítọ́ àwọ̀ náà sí sáàkà tó lórí àpàjá àdúgbà nìkan wá bá owó àwọn owó lọ ọ̀sán wọn ẹ àmọ́ náà nígbà ẹ̀rọ ọ̀sán ìtọ́bi ni pé ọtí wà kíálẹ̀ torí kíálẹ̀ kíálẹ̀ sẹ́ẹ̀sì rẹ̀ ń lọ́bi dáná nínú ìṣẹ̀lẹ̀ ọ̀nà tọ́yì ìbéèrè sábà yìí wá béèrè pé tí ò èmi kò wà kíálẹ̀ ìmọ̀ tó wà kíálẹ̀ àwọn àdìwò rẹ̀ ẹ̀rú àbá pé ẹ́ ọmọ ti fẹ́ rí one million dá padà lọ́dún tó rí one million owó ni o ní mo péjà wà owó ni o báyìí ní ìwúyẹ́ lómi wọ́n lẹ́nu pé ìlú wa ni one million lọ́dọ̀ tiẹ̀ àwọn táwọn amẹ́yà yìí kí ni jama owó ni o ẹ̀ ọ́ ní owó ńlá èmi ò pín ńlá àwọn owó nígbàtí ó wá rí bí ó ti tán ò lè jí gbé alówá torí ẹ̀ lọ́rẹ̀ gbogbo jẹ́ wá pọ́ìsìnà rẹ̀ wá kọjá sáàkì àwọn kékeré dájọ́ ní onílé ó kúkú ọ̀ràn ibi láti jẹ́ wọn wọn torí no matter tí ò bá sí ọmọ nìyàn ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ ni ó èèwọ̀ èèwọ̀ ọ̀gbọ́dọ̀ para rẹ̀ no matter tí o bá máa ṣẹlẹ̀ sí ọ láyé ọ̀rọ̀ gbọ́dọ̀ para rẹ̀ èèwọ̀ yányá sáré àwọn èèyàn para wọn yẹn náà ọpọlọ òjìnà tó náà gbogbo yẹn tó bá lè wo jẹ ń gbèsè kí lágbára ọlọ́wọ́ wò ká kí lágbára ọlọ́wọ́ wò ká kódà ká lè wọn kó fún ọlámọ́nà ká lọ ya ya ya náà ni sọdí tẹ́mi ìbá sì ń bẹ tẹ́mi bá wà orí ẹ̀rọ ìbá ni ìbá ní tẹ́mi ìbá sì wà ìrètí mẹ́ wàláì làbí ọmọdé àbánu àbáni màá báyìí náà gọmọdé ti àyìn wọ́n ti bá a ti hà yọ̀gà ìyẹ̀rọ láwọ̀ mi hàlẹ̀ sọ́rí láàrin ìṣẹ́jú kan kálàlá ọlọ́wọ́ adẹ́ yí olùdíkọ̀ kan báyìí adẹ́ gbé ẹ ti máa rẹ lómi táwọn yóò ti máa wò báyìí pé mo ṣe rí náà nù so àwọn èèyàn kan bẹ wọn ti rí ọtí pẹ yàrá ti ọdún méjì tábà bójú ni olóòtú máa béèrè pé ṣé lágbájá ọmọ lágbájá tẹ̀ wí náà nù ọ̀nà méjì ni o wọ́n lè máa wù ọ́ pé èso náà ní ẹni tó ṣe dáadáa tó ṣe áá ah, ló ti wọ́n kú wáyé ẹ̀jẹ̀ sí ọ̀pọ̀ ní ẹ̀rù náà ni ẹ̀jẹ̀ lómi jẹ́ pé àwọn èèyàn mọ̀ pé àbá ìyá ti jẹ́ ilé ní bá padà ń padà rẹ̀ sí í àtàwọ̀ tí ẹ náà sí ẹ lé jọlọ àsójú tí ẹ náà sí ẹ lé tútù owó mọ̀ dá o ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láìpẹ́ ìgbẹ́ ní pálapàla làwọn yóò ṣe àwọn àdíkà láwọn pálapàla náà ṣe àmọ́ ń tẹ́sí ọmọbìnrin òun dájọ́ lájú àbàrà ìbálẹ̀ ayé náà ni ẹ̀yìn kan obìnrin kan wà tí ń ta búrẹ́dì nígbà kan ẹ̀ tí máa ń kiri búrẹ́dì ó ti pẹ́ ọ̀dọ́ ọdún máa ń rìn àdúrà báwọn àwọn ọmọ nísìlélé òun bá ti rí nù ìkan bá wò pé ààrùn ah, yìí rẹ̀ máa wà ókè wọ́n ti kó ogun búrẹ́dì àwọn ẹwà tí ẹ̀ máa ti bẹ́rẹ̀ màtí ó ní bá dára ti máa ń sí ogun ẹ̀ wọ́n ti kó búrẹ́dì fún wọ́n ti kó ogun kò bá ta búrẹ́dì wọ́n bá ti ogun ẹ̀ ó ti nígbà tán máa lọ tún ara rẹ̀ sí báyìí àbá ọlọ́dúnwá ọlọ́kùnṣàánú wa ọlọ́kùnṣàánú wa nígbà tí ìṣètẹ̀sìn làwọn fi ṣe àwọn tó padà wájú ọ̀gbọ́n tí ẹgbẹ́ nìkan náà bẹ ẹrú ṣẹlẹ̀ lọ nígbà tó báyìí nígbà ló lójú búrú àbọ̀lójú kìíní kan ẹgbà tó wọ́n dé ibò ní kílẹ̀ sí change ibò là ń lọ ni pé sórí kọ́lọ́ wọn bá yí nǹkan padà báyìí láàrin ìṣẹ́jú kan sí méjì so tó bá wà wà ní condition kan ìjẹgbèsè ní kíní kan ṣẹlẹ̀ ní wà ń wá fẹ́ lọ pa ara rẹ̀ solution kọ́ ìwọ̀ yẹn wàhálà tó wá wà ní ẹ bá para ẹ ní pé ńjọ tẹ́tẹ́tẹ́ nìkan bá para ẹ ńjọ lò fi para ẹ láyé ẹ wọn máa wá bá wárú ẹ nínú ọgbà jahannama nínú náà láti àmà yóò tún wá máa lò ó fi para rẹ àmọ́ kò ní kú mọ́ kálógún èkúté ló jẹ ègún èkúté tó ti látara ná wọn wà fún nínú jahannama yóò wá máa gbégún èkúté jẹ àmọ́ kò ní kú mọ́ iná ni yóò máa dè yóò máa dè kálógún ra rẹ pa ní. fó wá ọbẹ tí wọ́n ṣe látara náà ọ̀bẹ mi iná ní fún rẹ̀ ọ̀bẹ mi ó tún wá gúnra rẹ nínú kí ni o inú náà àmọ́ kò ní kú ká ló pokùn tó ní nígbà so lásán okùn yóò iná tún iná kálára gírì wọ́n igi wọ́n kírètì igi bọ́nú náà wọ́n wá sokùn mọ́ ní ara jù náà wọ́n tún wá gbé kan lọ́rùn yóò wá máa fún ọlọ́run bẹ́ẹ̀ tí iná tí iná ti ń jó ọlọ́run ọ̀wá ni kú mọ́. káàsì nínú odò ọlọ́mọ mọ́ àwọn tọ́ba lọ́dún jùlọ odò náà wọ́n jahannam ọwọ́ àmọ́ bẹ́ látòrí òkè náà bẹ́ ọmọ bẹ́ sínú odò náà ó sínú omi o bíríìjì tó wà lórí ẹ̀ iná ibi tó mẹ́fò lọ iná agbèrè méjì méjèèjì iná tó ọmọ fò láti runá pọ̀tìruná láti runá pọ̀tìruná àmọ́ láyẹ̀ mú tù fi há aláyà kọ̀ọ̀yà so à ń para ẹni yẹn kò sí option lọ́dá kò mọ́ sí àwọn àdúgbò yẹn bẹ́ẹ̀ so no matter condition bí ọmọ ìyá mi wá ẹni tó nílà ká ìtọ́jú sọ̀rọ̀ wàláì kò sí tọ́lọ́mọ mọ̀ òdìdí kò rẹ̀ sí bí wọ́n gbò ní padà dá lọ́la tẹ́láwọ̀ èèyàn ọlá fún ọpọlọ wa kúrú nù dàtà àdẹ̀ nímọ̀ ń pa àwọn ọmọ náà bá ti nímọ̀ tó náà àti nímọ̀ tó sẹ́ni gbogbo wa ní wọ́n bá béèrè lọ́wọ́ wa nígbà tá a wà láwọn stéèjì kan tá a bá ń sọ fúnra pa máa bára wa láwọn stéèjì tá a ń bára wa lẹ́nu wa láyà mọ̀ jù yẹn lọ ti rẹ̀ ẹ̀yẹ́ máa wọ́n mi nìyẹn o níjọ́ tí yẹn bá wọ́n kọ́ kàwé lọ́wọ́ tá à ń kọ́ ìwé tá à ń kà lọ́wọ́ sẹ̀gbẹ́ láwọn táìmù kan ọmọ kéèké máa ń sá láti wá sùn ní ọjọ́ bá ń kọ́ tí ìdè mọ́ yóò mọ owó rẹ̀ tó ṣòwò sí lè mọ́ kíní ìbáyìí wọ́n padà wájú tó bá mọ́ tó yóò tó máa ta pé àwa ti mọ́ ọ ti gbà pé wà tó ń sunkún pọ̀ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kí o tẹ́lá bẹ́ẹ̀ lórí kí ó lọ́wọ́ nídìí yóò mọ làágùn in at a point yóò su ẹlòmí pé yáà ní fi kíní yẹn lẹ̀ tí bẹ́ẹ̀ lówó tẹ́lò mi wá káàkiri sọ yíta bá ti kọ owó mọ́ ẹ̀sán bó ṣe rí tásìkò rí ò bá ti tó lọ nínú sọ yí tásìkò ẹ bá ti tó bọ́wọ́ ẹ ṣe máa tẹ́ kò níyé wọn náà bí wàá ṣe bẹ̀rẹ̀ kò níyé ẹ sọ yíta sábà tó fẹ́ gba owó lọ́wọ́ rẹ padà náà bọ́dọ̀ wọ́n ṣe gbà lọ́wọ́ rẹ kò tún níyé a máa wọ ẹgbẹ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ ti ṣayé báyìí ẹlòmíín yóò lè jẹ́ tí ó mọ̀ ta mo mẹ́ni kan jọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ ó máa ń ta ẹyin ẹyin tútù ẹyin pé ṣe wá bẹ̀rẹ̀ ni pé ṣé máa wọn ìyá tó ń gbé káńtà síwájú ta tá máa lọ wáyé pẹ̀rẹ̀ dredging ṣàkóso tá máa kó ẹyin méjì mẹ́ta sílẹ̀ wọ́n láti bẹ̀rẹ̀ ní káńtà ẹyin méjì ẹyin mẹ́ta ẹyin mẹ́rin ẹyin ìgbà tó yá interpret ìgbà tó yá interpret ìgbà tó yá ọlọ́gbà ṣọ́ọ̀bù láńlá ìgbà tó ẹni tí wọ́n sọ yìí ọlọ́dún mọ iye tírélà tuntun ní tó fi máa kó ẹyin wá kọ́sọ́mà tí wá pọ̀ débi pé wọ́n máa jà sí ah, ẹ̀fẹ́ mi lẹ́yìn lẹ́ni o ah, àṣàwò ní lẹ́yìn lọ́la ẹ̀yìn ẹ̀yọ̀ kan lórí bẹ̀rẹ̀ ẹ̀yìn ọ̀kan báyìí ẹ̀yìn bí abá ìjìnlẹ̀ àbí ibi sílẹ̀ àwọn ìtẹ̀yìn náà dípẹ́ ẹ̀sọ̀ ẹ̀. ṣùgbọ́n ẹni tó lọ́wọ́ bá ti fẹ́ dáná láwọn fẹ́ dáná lá ṣe tó lọ́wọ́ bá ti fẹ́ báyìí ìwọ kọlọ ń tọ yẹ kọlọ wọ kọlọ tọra rẹ ló ti yìí torí kó bẹ̀rù sí yẹn àwọn kan wà kó wá tí ó mọ wùdúrà àti náwó sílẹ̀ ìfẹ́ kó o mí lọ ìfẹ́ kó o mí lọ ìfẹ́ owó tí ó lọ yẹn yẹn òtọ́lọ̀ wọn bá gbà yín pé ebi tó ń tọ́jú ẹ̀ sí náà ni ó gbà mọ́ lọ́wọ́ mọ́ ibi tó ń tọ́jú ẹ̀ sí òun yóò ti ní kí o gbẹ ekú tẹ́lẹ̀ lọ́rẹ̀ kó jẹ́ ogbẹ lẹ́kùn tí ò jẹ́ iná kó ìṣẹ̀lẹ̀ ló ti jó ogbẹ ó parí náà nù sálọ́ọ̀bì ẹlòmíì àkáǹtì ló ń kó sí àkáǹtì àkáǹtì rẹ̀ àwọn ọmọ ìyàwó sì bẹ̀rẹ̀ sí níta ó ti mọ̀ láwọn olóke níjọ́ tí wọ́n bá rí wà káàkiri àkáǹtì jẹ ni wọ́n rí wọ́n ti kò gbowó rẹ̀ nǹkan àríjò tí ní ò lè tẹ̀lẹ̀ ó mẹ́rọ ọlọ́run bá tán ọlọ́run sábà ṣe dára fẹ́ náà ọmọ ó lágbára ọlá ẹni ní owó ìdúlówó dé ramọ́tò lọ́tún ramọ́tò lọ́sì ramọ́tò níwájú ramọ́tò lẹ́yìn lẹ́yìn ra lé ra wọn ra nǹkan kan ra nǹkan owó ètò kan ní. níjọ́ náà níjọ́ tó ti bẹ̀rẹ̀ náà lọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ àdéhùn kọ́sẹ̀ dp lọ́dọ̀ àwọn èèyàn kan bá ti máa ń kó búrẹ́dì pọ̀ lẹ́yìn bá ti máa ń sìn bó ti lọ kọ́sẹ̀ náà ó sì mọ́tọ́ bọ́ọ̀dì bó sì bẹ̀rẹ̀ ní ó kàn dín lámọ́ lọ́wọ́ náà ó wá dín lá níbi pé ó kọjá tó ń gan lè ìjọba wọn fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ nígbà tó bá di ńlá tó wá dé lẹ́kọ̀ọ́ kí wá tún fi bísínẹ́sì ní èkó bá sẹ́ni kó má kó wọlé bí wá kó wọ́n béèrè lórí bísínẹ́sì tí tọ́nà oṣù ó bá dé padà báyìí bí kó mẹ́jọ ikọ̀ láti bí four to five million naira lórí one million. so àbí bísínẹ́sì tí ò bá dáwó lé lórí ni ò ní padà wọ̀ níjọ́ ọlọ́run abẹ́ gbà lọ́wọ́ rẹ̀ padà náà ọlọ́run gbówó lọ́wọ́ rẹ̀ ó fi dáwọ́ ó ti bẹ̀rẹ̀ náà ìjọ ọkọ̀ bẹ̀rẹ̀ bísíẹ̀sì tí ma ń dá one million lé lórí tí ma mẹ́lùú wálé padà five million ó wá ń dá five million lórí business kò ní hundred thousand mọ́ owó lọ ẹ máa wọlé àwọn hmm, ọba ẹ̀dẹ́ ṣẹ́rí ìgbìyànjú mo fẹ́ rí five million yẹn padà àwọn ni ah kọjá ilé jáde ẹdúṣẹ́ ní one million hmm, kọjá ilé jáde ẹsẹ̀ five hundred thousand. Hmm, kọ́dà ilé jáde àwọ̀ ilé gbàjẹ́ ti ẹjọ́ báyìí ìfà kọ́dà àtàmà ti gbàjáde èsì dọ́bù ni bọ̀tà wà níbi tírí mílíọ̀n ló kí nígbà mílíọ̀n lẹ́ẹ̀kan náà àtúntàdé gbẹ̀gbẹ̀gbẹ̀ ní gbogbo hmm, káṣì tó nílẹ̀ ẹ́ ìgbà wọn àtúntò wà sọ̀rọ̀ ẹnìkan ní gbogbo ponú ni tí ó bá ti dúró nǹkan báyẹn kò bá ti mọ́ owó sórí ilé ẹ̀jẹ̀ máa wọ̀ ponú ìjọ ti ń kó wọn mílíọ̀n ìbọn náà tó ń gbà fi ń kó lẹ̀ tó fi ní dọ́gbù náà nù kò ṣe ponú gbà yẹn àwọn ọlọ́fẹ́ gba nǹkan padà lọ́wọ́ èèyàn ìwọ ló ponú ọlọ́fẹ́ gba nǹkan padà lọ́wọ́ èèyàn ìwọ sọ pé ó ponú ó ponú ìwọ ti dúwọ̀ padà ń sọ pé ó ponú yẹn ká ní bá ṣe ní pé ó tìrì máa ká ló padà kó tìrì nínú ọ̀kan kalẹ̀ sí gbogbo owó tó ti lọ àti ibi fẹ́ tìrì lọ́yẹ́ padà ó wá jẹ́ ọ́sẹ́ mílíọ̀n lẹ́ẹ̀kan náà kí láti wọ́n ṣe ah! àgbàjá ó mọ̀ nípa bíjẹ́sì bàjẹ́ lórí lọ mọ̀ nípa bíjẹ́sì bàjẹ́ kọ́ àmọ́ báwo fi ṣe kò ń gẹ́ tàbí mọ̀ nípa ìbàjẹ́

nígbà tí ń ṣe bẹ́ẹ̀ sí ní ìlú ẹni àwọn sọ nígbà tí gbogbo káàsì tán àbá gbogbo ọtí di mọ́tò rẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan ta ilé ìta ẹ̀ wá wá wá wulẹ̀ nílé iṣẹ́ ìdí òun mọ́ tọ̀ káàsì tó tún lọ bóòlù ṣe fẹ́ ní agbógbòrò wà nílẹ̀ padà tó rúwúlá fún ẹ̀rọ àwọn bíjẹ́ òkè jẹ́ ọkọ̀ táwọn mọ́tò yìí lọ́sílẹ̀ bí tẹ̀gbọ́n wà lábàbúrú àwọn ọ̀rọ̀ dákùnjẹ́ kó támọ́tò sówó ìyá ni wàhálẹ̀ alẹ́ ó ti támọ́tò támọ́tò támọ́tò àtọ́lá nǹkan ọlọ́ọ̀tí ẹ̀mọ́ ìgbà nǹkan ìpara díẹ̀ díẹ̀ yàwá láfẹ́ fún ọ àwọn náà láfẹ́ gbà nǹkan wa ó dúró táwọn ìlẹ́ta àwọn ìlẹ́ta ó wà kó pé ẹ ó fẹ́ náwó sí kìnìkan lẹ́yìn náwó sí kìnìkan ń bo gbogbo owó ọ̀run lọ àbá ó ta lé ó ta gbogbo nǹkan tó ní pátá ẹ̀wò ọlọ́run tóbi o mà wá rẹ o má ṣe wọn àwọn àwájú ọlọ́run ọba o ó wá ta gbogbo ẹ̀dá lọ́wọ́ àti jẹ́ àti mú wá lè tó nira ẹni tó ti ná tó ti ná mílíọ̀nù tó ti ń ka mílíọ̀nù ní transfer mílíọ̀nù àti jẹ́ àti mú ó wá di lè tó nira. àwọn ẹni tó wù náà ti sàánú rí àwọn ẹni wá pèrè àwọn jọ pé àtàwọn wo lágbájá rìn ní ọlọ́run ṣàánú rẹ̀ ó ló ṣàánú àwa yìí náà àwọn èèyàn náà á dáwó oní hundred thousand oní one fifty oní kìíní kan àwọn ará márùwá pé ẹ má bínú sáà ẹ má bá wa má lè fi márùwá rẹ̀ ti dùn ní tayọ̀ ló fi gbà wò pé àmàlùwà bò ó gbà á ó gbọ́ fi ṣiṣẹ́ afá ẹ̀yọ́ màyá mi sọ́rí tí kò tọ́lọ̀ bá nípa wà lẹ́yìn nítorí ọba lè ṣe náà nìkan ṣe má máa tọ́jú òkòrò ìfẹ́ dúdú sí ẹ̀gbọ́n tọ́lọ̀ bá mi ara ní aṣọ ìtàlù ya'idukum al-faqra wa ya'murukum bil-fahsha ọ̀nàmùkà ṣètọ́nù ló máa ń jẹ́rú òsì báyìí má bẹ́ẹ̀mù òsì mọ́ má náwó dákúnà o má náà lápá o má náà kí mọ́n náà lápá ọgbọ́n bí lámọ́ bẹ̀rù sí ààrùn alátùbà zírú jẹmùsíra ọlọ́rin náà lùbà zírínà káàrù ìkọwàdà ṣayàtì ọ̀kadà ṣètọ́nà lè rọ́bí yìí kàfọ́rọ̀ ọlọ́wọ́ ní náà pa ọmọ ya ṣayàtì nìmú ṣètọ́nà lè kàfọ́ ibi ní mọ́n náà lápá but at the same time mọ́n máa ṣe ṣe ìfẹ́ dolùsì ní savings àni ọmọ ní owó pamọ́ àmọ́ mọ́n máa ṣe ṣe ní ìfẹ́ dolùsì wọ́kọ́ lọ sọ́ra rẹ̀ bí ń tọ́ di tọ́wọ́ bá jẹ́ dolòsì náà kò lè wá látọwọ́ ẹ̀ náà nítorí mọ̀ ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni wàá dẹ̀ mọ̀ ṣe tí ò ní jọ mọ́ nítorí kó lé lórí tó mú wá náà wàá tó kó lé lórí kò sì ní mú wá mọ́ táwọn ìdílé àwọn adára wà lálẹ́ sí ọlọ́kùnrin sáré ìgbọ̀tọ̀ ọlọ́wà tó lọ́rùn sọ nọ́mbà tí. ilé àti lọ́ọ̀lù ọ̀rọ̀ ni pé márùn-ún pa ààrẹ torí kí ní ń pọ̀ bẹ̀rẹ̀ ìjọba ìta ìtàwọn ọmọ commit suicide àmì ìyẹ ìpínlẹ̀ wọ́n máa ṣe ti ha wọn para ilé ti parẹ́ ilé ti ilé ti gbé kojẹ ilé ti ilé ti fò látòrí tọ́jú lábẹ́ ilé ti ẹ wà bá padà á dé náà ilé ìlú jẹ gbèsè èmi ẹrú àti àwọn rẹ̀ ń já gbádùn wọn kọ́ nígbà tó bára ẹjẹ́ ìṣẹ́ra ilẹ̀ kọ́ńtà tí wọ́n bá ṣe lọ èmi lè ní àwọn ọmọdé tó àṣìlò òun àṣìlò òun rẹ̀ gbọ́dọ̀ tó yóò tú òtọ́rí àwọn ìdìmọ́ bẹ̀rẹ̀ àti àwọn ẹ̀tù olùmọ̀ pàmílẹ̀ sọ́rí bá ti rẹ̀ bá tún ṣe bẹ́ẹ̀ kàn rọjọ́ lórí íńtánẹ́ẹ̀tì náà sọ́rí ogbó ìjọ bá rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹjọ́ ọjọ́ mẹ́ta náà ni ó pọ̀ jù pé ẹjọ́ tiẹ̀ mọ̀ wá milẹ̀ gan amọ̀ arẹ́jọ́ rẹ̀ ru ọ̀sẹ̀ kan ládùúgbò rẹ̀ tàbá ti rọjọ́ ẹ̀ lọ́sẹ̀ kan tá pariwo àyà èyí àti gbàgbé rẹ̀ nu ẹlòmí tẹlòmí ò tún ṣẹlẹ̀ táàtún sọ ṣẹ̀ṣẹ̀ wá nígbà tó ti adarí gbẹdúkù yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ bẹ̀rù pé ah àwọn èèyàn máa ń gbẹrù náà sí ilé yóò fún gbẹrù pàtó wá sọ kíní ǹgọ ó gbẹrù tó wà sí pé má bẹ̀rù pé kíní kan ṣẹlẹ̀ mọ́ wọn lórí facebook ló máa ń ṣe jù tí facebook bá bẹ̀rẹ̀ ẹjọ́ kan lẹ́yìn nìṣẹ́ sáwọn ojú ọ̀rẹ́ tó pariwo ee ah ee sọ́dí kílẹ̀ tó sún tẹ̀lú yóò tó ṣẹlẹ̀ wọ́n kà fi wọ́lẹ̀ ni ẹlòmíì ni wọ́n tún wọn mú ìtọ́ wákú fọ́ọ̀dì jù ní pé ìwọ́n tó fi ọ́tún lè ah kódà ẹ̀sẹ̀ lágbájá yìí ah òun òun òun ṣe kódà tó yà wẹ́ni ọlọ́run wo ọ̀rọ̀ àwọn karamba yìí ẹ̀rù gbọ́dọ̀ ti gbọ́ àwọn ọ̀rọ̀ àlọ́ ah, ah, ah, tó tún àlọ́ kìí ah bu ọmọ ni ah àti yẹn àwọn dá wàhálà má sọ yóò tí wọ́n ti gbé ó dàí kéèlé yóò ṣe kí ní mọ́ ẹ̀fílẹ̀ ilẹ̀ jẹ́ ó di ẹ̀fílẹ̀ wọ́n tó ṣá ìyọ̀nà ìyọ̀nà kọ́ wọn náà wá gbàdọ̀ tẹ̀ pẹ̀lú ìjọba ṣùgbọ́n ọ̀kan bá dílẹ̀ wọ́n pariwo rẹ̀ tá bá pariwo rẹ̀ pátápátá ẹ̀ pátápátá ẹ̀ láwí pátápátá ẹ̀ ọ̀sẹ̀ kan pátápátá ẹ̀ ọ̀sẹ̀ mélòó ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan wà níbi ẹlòtẹ́lò bí òtútẹ́ wọ́n ti sọ díẹ̀ sọ́jẹ́ sọ́jẹ́ sọ́jẹ́ lẹ́yìn ìtẹ́lò bí òtútẹ́ wọ́n ti sọ díẹ̀ sọ́jẹ́ tó ó tọ̀mọ́ sọ́ta àwọn èèyàn sí tó rí ìwà mẹ́rọ ronú para rẹ̀ wọ́n lọ́fẹ́ káyé sọ̀rọ̀ rẹ̀ ọ̀tọ́ wà mọ̀ pé ìjọ tó bá bẹ láyé yìí tàbá sọ̀rọ̀ rẹ̀ láyé ọ̀wúlò nù ayé nù fẹ́rẹ́ tó bá bẹ láyé táyé sọ̀rọ̀ rẹ̀ pé àwọn yẹ̀bá wọn ayé sọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ dáadáa ayé mọ̀ àìdá ẹbí ẹ̀kan ló kú láàrin ká lókun pariwo rẹ̀ káàkiri nìṣó ẹ̀kan ló sì kú ayé tọ̀ ọ̀rọ̀ ojú àná wa táyé ló máa. sọlá fáànù ló fẹ́ lélọ́. alukurani sọ̀kalẹ̀ alukurani sọ̀kalẹ̀ fún anabu muhammad sallallahu alaihi wa sallam twenty three years ó sọ̀kalẹ̀ mufarrafan ní ẹ̀yọ̀yọ̀ ẹ̀yẹ̀yọ̀ fún twenty three years ọlọ́wọ́ náà. sọ̀rọ̀ sókè ìdí sọ̀rọ̀ sọ̀rọ̀ yàrá lọ nínú alẹ́nìkan kú àwa mọ̀ pé òṣà ní tó máa Islam wọn ní gbòòrò ká ti ṣe òṣì bá ti ṣe kọjá pé hmm? Islam rí ẹ̀sìn má ní ẹ̀pàpọ̀ mọ́ ni ní ó bá ti dà ní ẹ̀pàpọ̀ mọ́ ẹ sílẹ̀ káwọn olóṣà kí wọ́n lọ yẹ ọlọ́rin ẹgbẹ́ ọlọ́wà náà fọ́pọ̀.

tọ́yì a ní àwọn kan náà tó wọ́n máa ń ṣe àwọn obìnrin tó tún bẹ̀rẹ̀ fàájì èyí tó nílẹ̀ ní ká máa ṣe èyí tó wà nínú láwọn ìsìta lọ́áwó alìsìta ló àwọn kọ̀kọ́ ha wọ́n gbàgbọ́ yóò rọ̀ e ṣùgbọ́n àṣà èyí bá ti ṣe tí n tó wà nínú láwọn ìsìta ìyẹn ní àwọn ìlú ìṣẹ̀lẹ̀ ìlàlẹ́ من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه a ti bẹ̀rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ èyí ò lọ́sọ̀ kékeré jọba ọlọ́pàá fún ọlọ́pàá rẹ̀ ọlọ́pàá ọ̀tọ̀ gbára fún ọlọ́pàá ọlọ́pàá náà kíákíá àbẹ̀. ayiwa. Thank you afa eh, ti ó wà láyé nǹkan púpọ̀ lọ́ba tí wọ́n dàpọ̀ lọ́dọ̀ ìsàlẹ̀ torí gbà tí ń jẹ láyé abalẹ̀ tó máa ń takò súnà ó máa ń gbogbo ti súnà lọ ìjẹ́ tó bá kú sí ẹ̀rí lọ bí ètò ìsìnkú rẹ̀ àwọn á tó wá máa ń polówó oògùn èyí ò sì ń tẹ́ńtẹ́ polówó ẹ̀kọ́ àfa àti máa ti ń polówó ẹ̀kọ́ àdìlọ́bì ti polówó ọ̀rọ̀ tó ti polówó kí ni jàmá ẹ̀bọ àdìlọ́bì ti polówó ọ̀rọ̀ ìdó ayé kò kí ń polówó ẹ̀bọ ọ̀tọ̀ ní ẹ̀bọ polówó ẹ̀bọ tó bá tó lọ polówó kúfọ̀ bí ó takò àwọn tó ń kẹ́ bá ti takò olùdíkèké ní Islam kó máa takò àwọn ṣọ́ọ̀ṣì kó máa takò bí àfa àti ń sọ àwọn oníṣiríṣi àwọn ọ̀rọ̀ mi ìṣe wọn lánàá bí òkú sọ́mọ́ nabi òbí mi jíjá àtàkùrán kí ló ń pẹ́ títún ní àwọn àkọ́wà ń pọ̀ ṣùgbọ́n òpin sí méjì so gbogbo àwọn nǹkan máa apá àti máa ń sọ owó ẹ̀kú fún náà nìyọ̀nà tí ó àwọn yóò bá kú àyíwájú ìsàrí wọn tó bá rí pé wọ́n wá sàlàyé fún tí ò gbọ́ táwọn àlùfáà wọ́n dáwọn àgbààgbà fáwọn padà dájọ́ pé ẹni yìí kéfèé ni kódà àdúrà tó àyè kékeré àìsí gbogbo tí wọ́n dárí bá wà fún àwọn àdájọ́ kúfúrúfúrú ẹni bẹ́ẹ̀ táwọn àdájọ́ tó kufuru kúfúrúfúrú ẹ alẹ́sàdúrà fún wọn alẹ́sẹ̀ kí ni jama ètò nígbà tó àti dájọ́ o si kó sínú kúfù mọ̀ tó bá kó sínú kúfù ó dà bá àgbà ṣùgbọ́n báyìí pọ́rọ̀ yẹn wá débi pé ah, àfá yìí ó kó sínú àwọn nǹkan tó burú gan ṣùgbọ́n ọ̀rẹ́ ti di nǹkan láwùjọ ó di kí ni jọ̀wọ́ ó di nǹkan láwùjọ ó sì ti di wàhálà ńlá kan níbi irú bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ àwọn àgbààgbà nínú àwọn àlùfáà súnmọ́ a gbọ́dọ̀ máa bá wọn ti wá lórí ọ̀rọ̀ báwọn wọn gbọ́dọ̀ ṣe é ṣe táwọn èèyàn fi máa ní pé àkúdà ah, àwọn agbàfà súnmọ́ àgbà ń dọ́dá tí ìṣẹ́lá bá yára àwọn náà wà bẹ́ẹ̀ á àgbọ̀rọ̀ gbígbẹ́ agbọ̀rọ̀ sí kíni jama wà ní ibi ìdájọ́ gbígbẹ́ kí ni ìṣèlú wọn náà ìlú ìlànà bí sọ̀rọ̀ láàtú náà mo ń ṣe pé láwọn tí wọ́n bá ti àwọn ẹ̀ṣẹ̀ ńlá kan irú àwọn tó para wọn lásìkò àná sọ̀rọ̀ láàtú àmọ́ mi ò ní kí ni ìṣèlú àná òdébí rẹ̀ kí ló fà àwọn tó dẹ́ṣẹ̀ ńlá kátó wá sọ àwọn tó tako àwọn àtàwábítú wàlú sàlámà àbáwọn tó tẹ̀sán wọn bú àwọn sàbí àlẹ́bùwà Muhammad sọlọ́lá torí ká kó sí gbọ́dọ̀ lè dìbò ronú òpìwàdà òpìwàdà ó ọlọ́mọdé àti ẹ̀kọ́ kan wọn a lè ṣe kàmí ní báwọn. ayé tí ó lọ títì wọ́n bá owó lẹ̀ tí wọ́n tó lẹ̀ ẹgbẹ́ ṣe kàfún yẹn wọ́n á ní ń kàwé ẹgbẹ́ ṣe ìdá àṣàṣì iṣẹ́ àlejò ní ọ̀sẹ̀ wọn kò lọ méjì nínú àwọn náà àwọn míì bẹ̀rẹ̀ òun náà lè ṣe ṣoṣo lọ́dẹ mo yí ọ̀rọ̀ dr Sharafuddin hamid ọlọ́wà wàrà á wà lọ́dún tí ọba bá ìwọ kó wọ́n jẹ́ ẹ̀kọ́ lọ́dẹ so ó ti jírí náà nù ìwọ òun bọ̀ lọ́bi kówó lẹ́rọ̀ òbí ìjẹ̀bọ tí wọ́n bá bá rú bẹ́ẹ̀ kó tepo bá ti yí lọ́dẹ ibi kẹta àtọ́ṣe fún epo bẹ̀rẹ̀ lọ́dẹ ibi oúnjẹ kan jẹun kan yóò ọ̀nà òmìnira sí i bí ìdílé láà kò ṣojú sí ọ nígbà tí wàá wí ìwà síwájú kan tí wàá wò pé áà ah, kíni ṣàdùkà ṣe bí sùn láì kan tó mú kò sí nǹkan kan tó ṣe ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé àwọn èṣù kan fúnlówó ìfẹ́ náwó ẹlẹ́gbẹ̀ẹ́ lè kú rà èṣù náà ló bí òkú aṣọ ní ó rà ní àbíbàtà tẹ́wé kò kò ní báwọn rà kan kí lè wọn kówó sí di èṣù bọ́ àwọn ẹni náà tí wàá gbẹ́lẹ́ jù wọn àfọwọ́ so àwọn kan tó wá fi ń bọ́ tàkọ́ tó fi dábàá jíjẹ yìí kò ní lè jẹ́ ọ̀nà dàkàyà wọ́n kí n fẹ́ fi lè ṣe níbi nígbà tó wá kó iyọ̀ ọ̀tọ̀ gbé polé lórí ọba gbé sínú kòkò dúdú ọba sí ní ibi yóò ṣe níbi kò wúlò a ní ọlọ́rin wá dọ́là àkọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n wá pound kọ́kọ́ lẹ̀ kó twenty twenty pound bí twenty ẹ̀hẹ́n wọ́n mọ́ lọ́dọ́dọ́ dollars náà bí twenty ọkọ̀ ògbẹ́ bẹ́ẹ̀ táàgbé sọ̀rọ̀ pé mo nígbà tó yá sínú àṣùbà báyà dé àwọn yòókù lẹ̀ sọ́gbọ́ àmọ̀ nílò ara wa bá ti àwọn àmúta alákòóso àlẹ́ ọ̀kan wa. Allahu ta'ala àmọ́ kápọ̀ ní àbíká kápọ̀ ní kí o ìránṣẹ́ ọlọ́run àwọn oníṣẹ́ burúkú bá wọn ti pọ̀ nísìn ó wá fọ́ọ̀dì tó lórí íńtánẹ́ẹ̀tì báyìí wọ́n ti tún wá ń polówó kí ní ẹ̀nà lọ́dà dimension alákòókò alágbèyẹ ọ̀rọ̀ ọlọ́run lásìkò ọjọ́ ti lọ́wọ́ báyìí. Wọ́n á ń sọ

torí kò ti tọ́jú ẹ̀ òṣèlú tó ní ọ̀dẹ́ tó ló wá ní kí n ṣe nǹkan wẹ́ẹ́ ọ̀la apá àti ní ìdíje ní ìlú Islam tàbá alábẹ̀ ìlú ṣe rí àti aṣọ ìdájọ́ pé ó ti yẹ kó rí rẹ̀ pọ̀ nínú eléyìí náà àwọn lọ́yà òṣèlú tó ṣe wá bí alábẹ̀ ìlọ pé ǹjẹ́ òfin sango náà ní Nàìjíríà wa rẹ̀ tó sọ wípé nìyẹn dá owó yẹn padà pọ̀ tẹ́lẹ̀ òfin wá sọ bẹ́ẹ̀ òfin sọ tó fẹ́ kó wàhálà bá gbèsè ayé rẹ̀ tó bá fún padà bọ̀ kó sọ fún o kò yẹ kó gbá owó yìí padà bọ̀ká níjọba lọ wá dúró fún òpé tọ̀ ó dúpẹ́ wọ̀ lókọ̀ọ́ dá padà ó kó fi dẹ̀mọ́ pé fún ọkùnrin lágbára lọ àfa kò sí lúpọ̀ sí pọ̀ jù kò fẹ́ tó lè di kírímínà mú ní nàìjíríà ní lágbára lọ ìwọ̀n tí ó ti mọ̀ yọ́bọ́rọ́ tí mọ̀ yọ́bọ́rọ́ tí mọ̀ yọ́bọ́rọ́ àfàwọn nǹkan tó bá ní lágbára pé ọ̀rọ̀ lọ́n di wọn pààyàn ọ̀rọ̀ lọ bí wọ́n rẹ́pù èèyàn rẹ̀ àwọn kéèkì báyìí ọ̀rọ̀ ìgbà ètò fún ilẹ̀ wọ́n sọ ní ìrìnmú ya ló kó fún mi ní ìgbà ẹ̀rẹ́rẹ́ lórí táwọn lọ́yà bá bẹ̀rẹ̀ sí ní lọ sí ní ọlọ́run báyìí aláìrọ ọlọ́run sì máa bá rẹ̀ wọ́n máa lọ ní o wọ́n lè mú kẹ́lẹ̀ yọ kan lásán wọ́n sì máa lọ wọ́n máa lọ wọ́n máa wọ́n lè kọ́ ní tó ọlọ́mọdé alára kò bá kó sàmù so ara kó lè ha tẹ́lẹ̀ bá ẹ̀ so tó wà lọ kọ́lọ́pàá wa kó owó ẹ̀ wá so ájúmọ̀ mọ̀ pé tẹ̀lé àsọpọ̀ òwúrò gba owó ìgbàdà ọ̀tún bá lọ́wọ́ òṣèlú kan pẹ̀lú ìdá tó àjẹ́ sọ̀rọ̀ ọlọ́mọ tààrà صلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله